نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ولا وتبارك إلى يوم الخير وبعد أتوا كابو في إتوا إن شاء الله àwọn ṣèkù wa wọ́n máa tẹ̀síwájú ní àlàyé lórí àlàyé tó الشيخ محمد ابن عبد الوهاب التميمي عليه رحمة الله ibi tí wọ́n jẹ́ nígbó sí òun náà ni nípa àwọn orípa rẹ̀ pàápàá jùlọ àwọn tíra ẹ̀ tí wọ́n kó jọ àwọn ọ̀rọ̀ rẹ̀ àtàwà rẹ̀ tí wọ́n kó jọ sọ ibẹ̀ ni ti ní káwọn ṣe ìmísòwò pé ta ọ̀sọ̀tàlá àpadà wọ́n ṣe tẹ̀síwájú náà ṣe ibi àwọn onípa rẹ̀ pàápàá jùlọ àwọn tíra ẹ̀ tí wọ́n kó jọ ibẹ̀ ni ẹ̀bá wa sọ̀rọ̀ lórí ẹ̀yà kí àfẹ́sàlú nìkan ìran eh, tí akínà kọlọ́n kó gba ní jọsìn fún wa àìkí gbogbo náà káàbọ̀ sí orí ètò orílẹ̀ ayé àti alkiyama kọlọ́n kó papọ̀ fún wa ní ìtẹ̀síwájú lórí aṣèkọ imam al-mujaddid muhammad ibn abdul wahab al-wahidi at-tamimi an-najdi al-hanbali as-salafi rahmatullahi alayhi kọlọ́n kí wa nashr al ìmọ̀ kọ ìwé àti ìmọ̀ fọ́n ìmọ̀ká inú tó rọrùn jù láti fi fọ́n ìmọ̀ká tó dàbí nǹkan kíkọ òsí tó bá ìpé wà sí wọ́n bá sí ilẹ̀ ìjọ́nà lọ́hùn ní pé alẹ́ nìkan ìgbé bá kankan wọlé ṣùgbọ́n nígbà tí wọ́n ti kọ́lẹ̀ kàmà kọ́lẹ̀ Khatib al-Baghdadi rahmatullahi alayhi ọ́nà ma bọ̀tí ń tábá ti kọ́ lẹ́jọ̀mọ́ yóò máa bẹ lọ títí ayérayé ni ṣùgbọ́n wa tí a máa ṣe sùkè ìpè àbáwà táwa máa ní à ń sọ̀rọ̀ bàbá ilé àdá àbáwọn tí wọ́n bá ń sọ láì dá létí wa táwa náà bá ń gbọ́ ká tó máa fẹnu kún tí ọ̀dá tí wọ́n ń sọ pẹ̀lú ẹni ẹlẹ́ni agbọ́dọ̀ sọ orí ara wa wájú ọlọ́run ẹ̀rí lónìí ọgbà tí lọ́gbà tí ń táwọn èèyàn ń sọ nípa ẹ̀ àbí tí wọ́n ń kọ nípa ẹ̀ so bàbá ìyá ọlọ́run ò sí ní àgàn nínú àwọn àfà tí a sọ wípé bóyá òun náà fọwọ́ ara ẹ̀ kọ àsọpáfà tí ò bá ti kéré àgàn ni òun ní ọba tó bá lọ́mọké ó dàbí òtún lọ́mọké ogun ará nàbí ọlọ́run tí ò lẹ́ni tó tẹ̀lé epo nìkan ló dá jẹ́sẹ́jẹ́ onìkan ló dá àlùjánnà wọ̀ ẹgbẹ́ <clears throat>

because àwọn tọ́lọ́wọ́ bá fíìmù ẹ̀sìn yíyé náà nìyẹn a sọ̀rọ̀ ń political science ọ̀rọ̀ physics ọ̀rọ̀ psychology kìíní cardiology gbogbo dáàmú bá káàkiri ni ọ̀rọ̀ ya yé nù ìjọba máa ń sọ̀rọ̀ ìmọ̀ tọ́lọ́wọ́ bá torí ẹ̀yìn àwọn tí wọ́n ní ẹni tó bá rọrọ̀ ọlọ́run ọba sọ tó rọrọ̀ ànábì sọ tó rọrọ̀ àwọn tí wọ́n bá ànábì sáyé sọ ni so torí ẹ̀ gbogbo tí bàbá yìí kọ́ ibi tí tí gbogbo ẹ̀ tí ń rotate náà nìyẹn so ìkànnù òwe wọn náà ni a ń sàlàyé fún wa táwọn sí kitabu tawhid alladhi huwa haqqul lahi ala al-abid bí a bá wò nínú òwe wọn náà ni kashfu shubuhat wàkàṣùkò ṣe bohat wọ́n ti yẹ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn issues táwọn èèyàn máa ń ní lérí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ń gbọ́ nípa wọn àbí sọ nípa wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ especially ìfúnjọ mọ́rọ̀ wípé mùsùlùmí yóò máa remain ní mùsùlùmí ni àbí mùsùlùmí yà á sọ pé ó ti kúrò nú ẹ̀sìn tọ́lá gbogbo ìbẹ̀yẹn náà bẹnu táwọn èèyàn máa ń sọ wọ́n kà máa yí àwọn èèyàn kékeré wọn fún òun láti sọ fún gbogbo wa pé ẹ farabalẹ̀ ẹ̀rí ẹ farabalẹ̀ bẹ́ẹ̀ bá kẹ́gbẹ́ kan jọ báyìí ò bá tẹ̀lé fórí ẹgbẹ́ yín kò ní pẹ́ kò ní jìnnà ẹ̀yin ló fi ju wọ́n ti ń bọ̀ hàn wọ́n ẹ yọ wọ́n síta tẹ́rí bó ṣe wà bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ yín yẹn bẹ́ẹ̀ ló wà nínú ìsìláàmù náà fúnra rẹ̀ ọlọ́run ló sọ ní suratu tawba wa ghayri dhalika min suwaril qur'aniyya wa ayatin so gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ á ṣọ́ra fún àwọn irú bẹ́ẹ̀ á ṣọ́ra fún àwọn àdíọ́kàn bẹ́ẹ̀ á ṣọ́ra fún so bàbá àfáà tí wọ́n bá ń sọ pé ní báyìí tó sọ yìí tó ṣe yìí tó ní láti ọkàn yìí ti yọ kúrò ní Islam àfáà yẹn kọ́lẹ̀ mọ̀ bú tẹgbẹ̀lẹ̀ máa ń kọ́lẹ̀ mọ̀ bú ẹ̀chẹ́ẹ̀kì ara yín torí pé táfà yẹn sọ ó sọ wọ́n àìdédé yọ̀yàn kúrò nínú Islam kama qala li imam Shamsuddin abu abdullahi ibn Qayyim so ọ̀rọ̀ pé èèyàn kú ònú ẹ̀sìn ọlọ́run àtànábì ẹ̀ ló lè sọ ẹnu ẹnìkan ẹni tọ́lọ́run ẹ̀ bá ló kú ẹ̀sìn náà ló kú ẹ̀sìn wo tọ́lọ́run sọ a rí wípé ẹni bá ṣe irú àwọn kan báyìí ọlọ́run sọ fún wa pé eré nǹkan o wọn kú ònú ẹ̀sìn irú ẹni tá a mú wá fún alẹ́ kan ni ọlọ́run wà lọ́kọ́ kọ́ lu kálímátà kúfúrí wàkàfàrú bá da máa ń sọ gbólóhùn kan jáde so gbogbo nǹkan ẹ̀la ńlá ti sára fún torí ẹ̀ bàbá ti fi kíra àwọn dábàá sí káṣù ṣe bó hard láti fi ṣàlàyé pé ń tó rú yín lójú nípa páwọn àfáà fi ń sọ pé nípa yéé ṣe mùsùlùmí mọ́ ẹni bá ṣe rí ilé yéé ṣe mùsùlùmí mọ́ ẹjọ́ kiri ẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ànábì ni ọ̀rọ̀ àwọn àfáà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà nínú tíra àwọn náà ni usulul iman nínú tíra tí wọ́n kọ náà ni gbogbo tíra yẹn lọ ká wa tájọ́ student tájọ́ máa kẹ́kọ̀ọ́ kò dá ká máa ní ẹlẹ́yàmẹ̀yà ẹ forget ẹ ẹ ṣe kí tábà ń sọ pé akẹ́yìn ọmọ katira kan ni yóò jẹ́ pé ọmọ dẹ̀ndẹ́lẹ̀ ọmọ dẹ̀ndẹ́lẹ̀ ẹ́ àwọn tó bá jẹ́ àfà tí wọ́n dángájíá wọ́n lè kà wọ́n tíra bẹ̀rẹ̀ ó ti mọ ọ̀tún sósì afẹ́dájọ́ láàrin àwọn èèyàn wà lè kún aláṣẹ́yìn fáríwá ń tasọ̀ wúre tó a mọ̀ tí ń bẹ lọ́dọ̀ eléyìí a mọ̀ tí ń bẹ lọ́dọ̀ eléyìí tó a ṣe fún ọmọdé mìíràn ha bẹ̀yìn bẹ́ẹ̀ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ student mọ́rí alàtẹwà ìdàdíyà ní tàùjìyà ní ẹgbẹ́ ti hàn tíra wọn àwọn ògbà kẹ́nìkan pàjá lọ́bọ̀ fún abásọ̀rọ̀ ń pa ti jà níyà nísìn àáka tíra wọn a ní ilé náà láti mọ pé nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni kò lè mọ sọ̀rọ̀ yín fún wa kásán gbà ẹjọ́ náà mọ tẹ́ ní dání akọ̀dé yíya gbogbo oníkìrìsì èwo ni ọmọ síta kásán yẹwúdí akásán náà sọ́ra so as a student of knowledge gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ alimọ̀tàhárìdò mi mọ́ta ní nǹkan ìdílé àṣọbíyà so gbogbo nǹkan bá ní ó gbọ́dọ̀ jẹ́ nù sí wa tó nu tíra sheikh muhammadu bin abdul fundamental of iman ìgbàgbọ́ mùsùlùmí ìyẹn kọrú ìyẹn ní òrìṣẹ́ sí kí ni wá sí jama ẹlọgẹ́ẹ̀tì ẹ̀kẹ́ ká ẹ mọ̀ nínú ẹ bá dé ẹ mọ̀ rí ọ̀bá náà ṣe jẹ́ bẹ́ẹ̀ náà nùtí àwọn ní fàdọ́ ìlú islam àti fàdọ́ ìlú islam ọlá tí ń bẹ fún kéèyàn jẹ́ mùsùlùmí ń gbé wa yẹni sheikh sọ́lẹ̀ ali sheikh rahmatu wa afikakullah ọlọ́run kó bá ní fọrùnkẹ́ gbogbo àkóbá ní fọrùnkẹ́ wọn bá ní ṣe dáadáa fún bẹ́ẹ̀ náà nù tíra wọn òun náà ní fàdọ́ ìlú quran ọlá tí ń bẹ fún kùránì kùránì bẹ́ẹ̀ sí ń rí ọ̀rọ̀ ọlọ́run ni ọlá wo ní ń bẹ fún ẹ̀hẹ́ wọ́n káwọn ọ̀rọ̀ wá rẹpẹtẹ ara tí ra àwọn tó yẹ kéèyàn ní kéèyàn sáǹfààní látara ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni kìtàbù ẹni asírọ́tù al-muqtasara ìtàn sọmúrí àwọn ìtàn nípa Islam bàbá yìí náà sí ara tí ra àwọn tó yẹ sí Eh, eléyìí jẹ́ ọ̀kan ah, bákanáà inú tíra àwọn jama ah, tí èyàn sáǹfàní látàrẹ òun náà ni majmu' ahadith fi ala abwab al-fiqh àwọn hadith tí ó ní ṣe pẹ̀lú ìdájọ́ fíkì eré tí bàbá Umdatul Hakam tí wọ́n ṣe ẹ̀hẹ́ tí wọ́n ṣe ìsìnbàtọ́tọ̀ àwọn tí ní àbí tí wọ́n ṣe ìsìnkọ́j àwọn eh, ahadith eh, wọ́n ṣe kìyàrù àwọn ahadith tó rílẹ̀tì mọ́ ìdájọ́ tó rílẹ̀tì mọ́ fíkì wàátà ara àjẹ́ àmọ́ àná àlò àti gbogbo ẹ̀bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà wọ́n ṣe mọ̀tásọ́rọ̀ wà ní ìsọ́f wà ṣẹ́ríyà kẹbí ṣẹ́rí kìtà rẹ̀ ní kútùbí anábìlà yóò àwọn tíra anábìlà ni so tíra ńláńlá ni wọ́n ṣe ìtìsọ́rọ̀ eh, ẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ̀tásọ́rọ̀ asọ̀wáìk al-mursala alẹ́jì aláfàwọ́ shaykhul islam al-imam ibn qayyim al-jawziyya wọ́n ṣe sọ́mùrì yẹn náà ẹ̀rì orí tíra ńlá ni wọ́n ṣe sọ́mùrì yẹn náà láti jó kílẹ̀ sí wa wà mọ̀tásọ́rọ̀ fatihil eh, bari fatihil bari tẹ̀rín ni jama eh, ibùdó tíra lónìí náà wọ́n ṣe ìtìsọ́rù kéèyàn tó ṣe ìtìsọ́rù fásitì ìbárí jama yóò kà tán gbogbo àsìkò tá ń sọ yìí làwọn ọ̀tá dúró ti bàbá yìí lọ́rùn tí wọ́n bá jagun ogun sọ́sọ́ là ń sọ àfáwọn náà fún un nínú challenge yẹn rí lábìjọ tí bàbá yìí ti wá sáyé tóbi àsìkò ti wáyé òṣèlú àfọ́n èèfèrè kí awaláwaláwaláwalá káàkiri káàkiri tí wọ́n challenge yẹn tó di

àdábò alimọ́sí ilẹ̀ alimọ́sídìd mélòó mélòó la fẹ́ kà ní àwọn tíra tí bàbá ṣe kọ́lọ́n ọba kí ọmọ sọlá ìbáni fọrún kẹwọn so bí yẹn bá ṣe gbogbo eléyìí láyé rẹ àní kò ní ásáàrù ń gbèsè ayé ẹ ọ̀rọ̀ ẹ kọjá ejò tó ń kọjá lórí àpáta tí ò nípa èyí sọ̀rọ̀ ṣe gbọmọ ẹni lábẹ́ wàhálà ká sọnù ẹ̀rí ọ̀rọ̀ orípa tó fojú Arabian Peninsula lámọ̀ sí àwọn ará Jẹ̀síra orípa dáwà wọn ni ẹni bá mọ bí wọ́n ṣe ń league before kí Sheikh Muhammad bin Abdul Wahab kí wọ́n tó gbé dáwà wọn dé yóò mọ̀ pé ọ yẹ kó pani lẹ́kún wallahi torí pé kálukú kan pínra wọn kéréje kéréje kéréje ni ẹ̀rì wọ́n wá máa ń ja ìyáláyà ogun láàrin ara wọn wọ́n sì máa ìjà ní gbọ̀ngàn láàrin wọn fìtínà ní yanrẹ ní jẹ́ ní ìsàbòsí fúnra ẹni ní wàhálà yẹn pọ̀ láàrin wọn so inú dáadáa sheikh mohamed abdulhad ti dáwà àwọn sí òun náà ni pé so ẹnu àwọn kí ni o ẹ̀hẹ̀ orúkúsùlẹ̀ lárúbáwá ó so ẹnu wọn pọ̀ ó so ẹnu wọn pọ̀ gbàdé ẹ̀bárin níjọ́ ni arínú àgbà fún àwọn tí wọ́n máa ń sọ pé bá sáwọn bá dé gan àwọn máa ń dira bí ẹni lọ jagun ni tí ò sí fàyàbalẹ̀ kíkàn tó dún kíkàn tó lọ mọ́sálásí lọ kí wọ́n darí tí wọ́n ní àgára lọ́sọ̀ ní gbá wọn pé kalibusa ń yẹra ẹni jẹ bí èyí tó lágbára yóò mọ ìyàwó tí ò sí kí ni àwọn tí ò lágbára jẹ ni ẹ̀rì ṣùgbọ́n gbà bá ìgbé dáwọ́ ẹ̀dẹ́ ọlọ́run fi òpin sí gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn yóò mọ gbéra láti kí ni o láti eru tàbùkù ń ni ìrìn bí mẹ̀ẹ́dúgbùrú sí kí ni o síbi èkó àbí jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni nígbà tí yàn lọ́ba ìdúgbòrò kéko ni lọ́sàn-án lóru àyà yẹn balẹ̀ yìí tọ́jú ẹni ọkọ̀ tí ò sí sin tí ò sí iṣu kankan bó ṣe wá rí lọ bó ṣe rí lọ nìyẹn tí gbogbo ẹ tí ìfàyàbalẹ̀ kún bẹ́ẹ̀ so ara àfáàrù dáwà Sheikh Muhammad ibn Abdul Wahhab òun náà ní kíni o wọ́n so oríkùsù ilẹ̀ lárúbáwá wọ́n jẹ́ kẹ́nu wọ́n ó so papọ̀ wọ́n sì ń ṣẹ̀ṣẹ̀ ní ìrọ̀rùn wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ní ìfàyàbalẹ̀ irú yẹn náà nìkan ní àwọn ọ̀tá

so dábá wo kí ni alhayatul adabiyya fi jasiratul arab eh, fi jasiratul arabiyya eh, tọ́ha hussein ní nǹkan bí i 37 abambe nígbà tí bàbá yẹn sọ nọ́rọ̀ ó ní walau anna turka wal misriyin in shama wala harbi hadha al mazhad wa harabuhu fi madha eh, fi darihi ó ní tí ó bá sí ogun tí turkish àti àwọn misro tí aliyu basha tó jẹ́ olórí wọn tí wọ́n lè gbìn wọn lọ bá bàbá ìjà nílùú wọn ẹ̀rí lọ bá bàbá ìjà nílùú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí nǹkan òye náà náà ń ṣe tó kù díẹ̀ káà tó nú ẹ̀sìn pé pé bàbá ìgbé dáwà wọn dé ló di pé ó ń àfẹ́ ti wọn ẹ̀rí àwọn ni wọ́n kọlù fún káwọn turkish náà lẹ́tà sí wọn kan wá kan wá àtàkì bàbá yìí nílùú wọn àtàwọn Egypt odidi country méjì against the afa kan àtàwọn ọmọ kéwò subhanallah ní fíléèjì bí ẹ bá jẹ́ nìyẹn bá rìn ilẹ̀ lóòótọ́ ẹ̀rí ìyẹn ni tọ́wà hussein wá ń sọ wípé wọ́n wọ́n tí ò bá sí kí àwọn egyptians yẹn àtàwọn turkish yẹn ni ẹ tí wọ́n bá bàbá ìjagun nínú ìlú wọn bìkú wá wà àfilé àti láhádà ní hálì ìbàdí àti bí ha èyí tó ṣe wípé nígbà tí wọ́n ń bọ̀ pẹ̀lú àwọn weapons tí a lè sọ pé èèyàn ń lọ bá oko jà ara sí lè jìjà bẹ́ẹ̀ lórí ju kọ́ńtì méjì nígbà tó ń lọ bá kọ́ńtì méjà ni ní turkey àti egypt ni wọ́n digun sánsan láti lọ àtáàkì wọn ní dẹ̀yẹ̀rì láti pa wọ́n rẹ̀ yányán ẹ̀rì tọwọ́ òṣèlú wọn sọ pé káàna minal marwi jiddan an yuwahida hadha al-madhhab kalimat al-arab fi al-qarni ath-thani ashara wa ath-thalith ashara al-hijri kama wahada zuhur al-islam e, kalimatahu fi al-qarni al-awwal ó ní bàbá yìí ò bá sọ ẹnu gbogbo àwọn lárúbáwá pọ̀ yàtọ̀ e, ní sẹ́ńtúrì àkọ́kọ́ bí bàbá yóò bá so ẹnu wọn pọ̀ ní sẹ́ńtúrì ẹlẹ́kẹ̀ẹ́kàlá gẹ́gẹ́ bí Islam ṣe so ẹnu gbogbo lárúbáwá pọ̀ ní sẹ́ńtúrì àkọ́kọ́ wọ́n bá yẹ pé kì í ṣe fún àtọ́kì gbogbo tí wọ́n fi ilẹ̀ kó náà yẹ kí dáwà yẹn spread ẹ̀ naturally la ilaha illallah ẹni bá ka ìtàn ẹ̀rù táwọn egyptians àtàwọn turkey jama tí wọ́n ṣe fún wọn agbóhùn lè mọ́ra náà sílẹ̀ ní wọ́n mọ̀ bá àrọ́mọdọ́mọ wọ́n sọ̀tà lọ láìlẹ́ ní bọ́tì wọ́n gbàgbé ẹ̀ kí la fẹ́ fi yẹn sí wọ́n junú wọ́n gbàgbé ẹ̀ yányá bàbá tó ṣe kí ni tó kọ́ sí sẹ́rìn kìtàbù tọ̀hìn ẹ tó jẹ́ ọmọ ọmọ kí ni o Muhammad ibn Abdul Wahab nínú àwọn tọ́kì sí ọmọ tí wọ́n pa wọ́n so mọ́mọ́ tó wọ́n wọ káàkiri ni orí ẹ̀ ló kúlé lórí ẹ̀ mọ́tán ẹni ẹ̀ mọ́tán ẹ̀ tẹ́yìn ọmọ ọkọ̀ fátìlì mọ̀jì fátìlì mọ̀jì fátìlì mọ̀jì ikú tó pa báyìí tó gbogbo ìpakúgbà wọn pa wọn wá pọ̀ lọ́bẹ̀ bẹ́ẹ̀ náà àwọn afá náà àwọn afá kí lẹ́sẹ̀ tí wọ́n sẹ̀ kọjá kí ni wọ́n sọ pé rọ̀bùnà lọ́ọ̀ ọba yìí náà lọ́lọ́run ọba wọn ẹ má já sí nǹkan mi ẹ má sin sáré ẹ má pe wòlíì ẹ má pe ẹnìkan kan ọlọ́run ẹ má pe ọba àkànnà ló jẹ́ ọdá gbogbo wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. sọnà blackmail wọn ni wọ́n sọ ọ́ lóko tí èsì tiwọn sí ọ̀rọ̀ tó hàwùsé mi nípa pé wọ́n bá fi dá wà nílẹ̀ tó dìde naturally tó ṣe fún rẹ̀ ìbá ṣe tó dá púpọ̀ fún ọ̀lọ́rọ̀bọ̀wá tẹ́nu ó sì sọ̀kan gẹ́gẹ́ bí Islam ṣe jẹ́ kẹ́nu wọ́n sọ̀kan jẹ́ tó bá wá rí bẹ̀ fún ọ̀lọ́rọ̀bọ̀wá tẹ́nu lọ́rọ̀bọ̀wá fi lè sọ̀kan gbogbo àwọn mùsùlùmí tó kù káàkiri ayé tó kù náà yọ sọ̀kan tó náà ti wà náà nu àwọn ọ̀gá wa náà ẹ̀rì so kẹ́lìmọ̀ pé dáwà yìí dáwà tó ní kí ni o tó ní àwọn àsáàrù tí ọ̀pọ̀ àti abáníyà máa dákọ̀ ilẹ̀ kún ní àwọn orípa tí dáwà Sheikh Muhammad Abdulhab tí ọlọ́run ní kí ó ní látọjọ́ tí ọlọ́run ti gbé dáwà náà dìde eléyìí tó jẹ́ nú àwọn àǹfààní kan náà so barakallahu fikum bí àbá ìṣòwà orípa tó ní àgbà tó yìí pẹ̀lú àwọn nàìjíríà àti ògbìjú òun náà láwọn ṣe tí ẹ o àbí àṣàyè bọ́ọ̀ làwọn àwọn oníṣúná ìgbé àbáyé pétọ̀ yá ó náà nìkan wà pétọ̀ ó ṣàìṣe o ọ̀yà ìṣe gbogbo ń tọ́wọ̀ kó ṣe àwọn kó dàbí torí ẹ̀ láfẹ́ kí ó gba mùsùlùmí kí a máa gbọ́ wa káàkiri mọ́ tún wa tún wa gbọ́ kọ́lọ́mọ́sílá ìjà gbọ́ra wa pẹ́ ọgbọ́dọ̀ tún ti orí ara ya kálukú wa sí kò èwọ ni a kìí gbé àfá kan sírú ipò yẹn lẹ́yìn ànábì wa muhammad sallallahu alaihi wasallam ipò táà ma ń gbé ànábì sí a kìí sallallahu alaihi wasallam òun náà lọ́lọ́wọ́ bá sékíní lọ́lọ́wọ́ bá protect ẹ̀ lọ́lọ́wọ́ bá dáàbòbò kúrò nínú kíní o àṣìṣe lórí iṣẹ́ tọ́lọ́run ọba fi ran àbí lórí ẹ̀sìn ọlọ́run ọba yìí tó bá ṣe ń gbà tí ń bẹ láyé tó bá rọ́ǹgì ọlọ́run ọbó tún ṣe lẹ́yìn náà bá rí gbogbo ẹmọ rí abasa watawalla anja ahulẹ̀ àmà wàmá yudrika la'allahu yazaka aw yatazakkaru aw yatazakkaru wa nígbà tí ó ń tara pẹ̀lú kan náà student abdullahi ibn omi maktoum kọlọ́nkọ́ bá ní yọ́nu sí baba náà bí ó ṣe yẹ ojú ẹsẹ̀ lọ́nkọ́ rẹ̀ ti ànábì sọ ànábì ọlọ́ngọ́ bá ìwà pẹ̀lú àmójútó ọlọ́mọ ń bẹ pẹ̀lú wọn wọ́n bá ti ẹ̀rọ wa tún wọn ṣe ṣùgbọ́n àwọn tí wọn kì í sànábì ọlọ́m àwa tí a kù láàrin ara wa náà lájọ máa tún ra wa ṣe kí ẹ̀kan wá lóun fi ra ni wọ́n ẹ̀kọ́ lọ́n tó méje fún rẹ̀ ní ànábì ọlọ́run lónìí ṣùgbọ́n wa táa kú àwọn aláàjọ máa tún ara wa ṣe so àṣẹ ìgbìmọ̀ ọmọdé nígbàgbọ́ ha àtàwọn afáàmì tí wọ́n ti lọ ṣáájú wọn tí wọ́n jù wọn lọ fífi fífi tí wọ́n ti lọ bìfọ́ wọn kò sẹ́nìkan nu wọn tí a ṣe kí o tá a sọ wípé kò ní ibi tí yóò kù sí ń bá ṣàrùn èèyàn ni Shafi Ahmad ibn Hanbali Abu Hanifata àtàn tí wọ́n wà pẹ̀lú wọn pẹ̀lú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jàmá àtàn tí wọ́n jù wọn lọ tán náà so tán bá ráìtì ní kágbà pọ́n ráìtì bí wọ́n bá ti rọ́ǹgì ká mọ̀ ọmọ àwọn pé àwọn rọ́ǹgì ń bẹ̀ wáyé ńlá bá ṣéèkì Muhammad bin Abdul Wahab kìí ṣẹni tí àwọn náà wà gbé gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn gbé ànábì ọlọ́m òyìn òsín náà sí ẹni tó jẹ́ ń súnà ẹni tó náà tó bá ṣe ní súnà tẹ́ bá rí tó ń ṣe bẹ́ẹ̀ àìsàn ara ti ẹ̀ tí ìtàn ni ṣerú àìsàn tó dẹ̀ ń ṣe náà ló ń sọ àwọn àwọn òní irú àwọn òsà bẹ́ẹ̀ láàrin àwa mùsùlùmí torí ẹ̀ ló fa tó jẹ́ pé ẹnìkan táyì téèyàn bá gbégbé tó gbédé ó máa rọrùn fáwọn ènìyàn súnà láti kí ni o láti dá n tó gbé wáyẹn ń kọ́ láti dá dànù fún ẹ̀rí ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé ká dá padà fún pẹ̀lú àpọ́nlé ká dá padà fún pẹ̀lú àpọ́nlé nígbà tó náà bá ṣe rẹ̀ ni o tó bá wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀bí tẹ́rọ̀ fún ni ló mọ́ di ọ̀rọ̀ àbùkù dé láti pé wọ́n rà fáàfin wọ́n rà fáàfin wọ́n rà lágídí fín ni wọ́n rí nífẹ̀ẹ́ inú fín ni ẹ̀rí kò pé wọ́n rí nífẹ̀ẹ́ inú fín tó sọ́sáìsì ẹ̀ ni wọ́n fi ń bá lò àwọn yorùbá náà sì máa ń sọ̀rọ̀ ńgbà kan wọn lọ́jọ́ tó ti pẹ́ wọn ní àjẹ̀bí mọ́mọ́ ìmọ̀ ń ó jà lú ni kí ló ń bẹ́ bípọ̀ tẹ̀mí mọ́lẹ̀ wọ́n sẹ́yìn tẹ̀yìn mọ́lẹ̀ ni a sì máa tẹra wa mọ́lẹ̀ táyì kúrò láyé náà ni ṣùgbọ́n tẹ̀mí mọ́lẹ̀ ìṣe yẹ kí sọ́ọ̀rì ìṣe yẹ kó wúwo lẹ́nu ẹ̀ yá dákùmọ́ bínú ọmọ ìyá mi dákùmọ́ bínú èèyàn mi gbogbo ẹ̀tọ́ síbẹ̀ náà nígbà téèyàn léèṣe èṣù tí èṣe bìlíṣù ìṣòro sì ayé arígbé ọ̀tọ̀ ìmọ́lẹ̀ wọn ò sì nígbà wọ́n sẹ́yẹ tẹ̀yàn mọ́lẹ̀ ni wọ́n tún mọ́ tẹ̀ ọmọlẹ̀ lọ láíláí náà ẹ̀rì ṣùgbọ́n ẹni tó tẹ̀yàn mọ́lẹ̀ tó bá ti sọ́rí wàhálà ti bu ṣe náà mọ́ngbọ̀n bá di pé kí ni mo ṣe tẹ́nì kan ṣerú ẹ̀rí náà pé fìtí náà bẹ́ẹ̀ lẹ́nu tó bó ṣe máa ń ṣẹlẹ̀ náà nìyẹn kò sáfà tí ò ní ní kálà tí yóò fọ́ọ̀lù sí àbí kátọ̀ tí yóò fọ́ọ̀lù sí inú ẹ̀ tó bó ṣe wà lọ́dọ̀ ẹni súnà àwa náà la ní yíu àwa náà la ń jẹ́ kó mọ iye gbogbo ayé bẹ̀ bàbá fún yẹ̀kan ní ismọ̀ ìdáàbòbò tó péye yóò mọ jẹ́ fún anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ẹ́ ṣùgbọ́ntọ̀ tí àfà bá ṣe ń súre ìpìlẹ̀ ní ká pè é ká bá sọ àìmọye àwọn èèyàn nílùú yìí náà tábá ní àmọ́ dákun àwọn bá sì lè máa dákọ wọn níwọ̀n tí èdè ń súnà náà tí wọ́n ti jẹ́ àfà tí bá mọ̀ ọmọ ìyá wa tó bá gbọ́ pé wọ́n sọ ẹ̀rọ kan àmọ́ ṣe kálálù kan tó bá pè wọ́n ẹ̀rí àti mọ̀ nílùú tó ń pé báyìí tá gbọ́lẹ́nu ẹni pé Ọlọ́run yóò dá fún yìí ní èpè ní kẹ́kẹ́ pápọ̀n lẹ́nu wọ́n gbọ́rọ̀ ẹ̀ sórí Facebook wọ́n gbọ́rọ̀ ẹ̀ sórí iṣẹ́ tẹlifíṣàn wọ́n gbọ́rọ̀ ẹ̀ sórí rédíò láti mọ́ sọ ó tó burú ń bí pẹ́tọ̀ àrùn kọ́mọláyà wá nọ́mbà rẹ̀ ká pé ọ́ gbàdúgbò lóun wọlé àmọ́ kọ́wọ́n mi tiẹ̀ ó bàjẹ́ ni kí láàṣọ débi kí ní bẹ̀ni ọlọ́pàá amúnijá amúnijá ọlọ́pàá ìwò ǹjẹ̀gbẹ́ ńgbọ̀n pápá ò ṣeé ṣe fún ọ ọgbọ́dọ̀ máa lọ sọ́tà kan lè dáko kẹ́ni mọ́ burú a mọ̀ nípìnlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà a bá so tó bá jẹ́rẹ̀ ẹni àbùkù náà ni máa ń fa kí àbùkù wá tẹ̀lé nǹkan yẹn wá gọ́lọ̀ mọ́sí wálẹ̀ ní àbùkù àṣẹ muhammadu bin abdul wahab basharun yusibu wa yuqtihu èèyàn ni tó náà ní àwọn ibi tí ó jẹ́ ẹ̀rọ díẹ̀ tó sì náà ibi tí ọ̀rá ìtì sí ló ṣe jẹ́ nìyẹn náà barakallahu fiikum. náà ṣe tọ́ ẹ nọ́ọ̀tọ̀ mọ̀hìnmá nínú àwọn tó jẹ́ àwọn àṣàrò àbáyé àwọn tí àwọn kan wọ́n á rí pé àwọn kan lò tí wọ́n ń sọ pé ní àwọn tí wàtá ń kà òun náà ní síra Muhammad ẹgbàgbà abuhabu yìí ká sọ pé iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ ní ti Islam tako ni tọ́ àwọn ní gbogbo ẹnikẹ́ni tá a bá rí tó náà bá wọn pàtó máa gbé bí àtọ́wọ́n náà ń kà ní àjẹpẹ́ òun náà fi jọ wọn nìyí ẹ̀dá kan kí ni ẹ̀lẹ́sàrá ẹ̀ pàápàá jùlọ kí n làmúlẹ̀ àwọn Boko Haram àwọn Boko Haram náà àwọn náà ń kó tìkítà wọ́n kò tí yá tẹ̀mọ́mọ́ lè bàá wọ́n kò tí yá tẹ̀míyà inshallah àwọn afáwà fún afáwà náà wọ́n fara bá ṣàlàyé lọ́rọ̀ nípa ọ̀rọ̀ ní tẹ̀míyà dùn àtàwọn ọmọ àwọn àlọ́fà tẹ̀ náà tó bá kò tí àfà ẹ̀gbọ́n kò tí tẹ̀rẹ̀ àfà ẹgbẹ́ ẹni tó ní oyè ní ènìyàn jàdíjàdàn ẹ́ tó wá kò tí tẹ̀rẹ̀ àfà ǹjẹ́ ǹjẹ́ ó léwu àbí kí ni àlàyé ṣe <laughs> ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n nírú yẹn lọ́pọlọ wọn kábọ̀ pé wọ́n sufufu ṣùfúfú àní ọ̀tàlìmíyà sáìdì ibi tí èèyàn ti ń kẹ́kọ̀ọ́ pé àwọn òsì ń bẹ̀ pé àwọn já wọlé wọ́n já jáde ni ìgbẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ nọ́mbà bó ti yẹ kí á kẹ́kọ̀ọ́ àmọ́ pé ká sí sí nọ́ọ̀s awul istidlal bí báàdì akọwálẹ̀ alìlẹ̀ ilmi àwọn bí báàdì kutubihim ìyẹn ò sọ̀yàn di kí ni o kò sọ̀yàn di ara ẹni yẹn ẹ̀rì àbí ń gbà mí kódà kó ti pọ́n ẹni yẹn ò dáa kò sọ wá di ẹni tí ọ̀dà káfíẹ̀ tó wá sọ pọ́n ẹ̀fẹ́ ń dákọ̀ yẹni tó dá ni wọ́n Sheikh Ibn Taymiyyah Sheikh Muhammad ibn Abdul Wahhab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn dáadáa ni wọ́n kọ̀nfàmù ni so ìwá kóòtì ọ̀rọ̀ wọn kí àwọn ẹni ibú kan náà tún wá kóòtì ọ̀rọ̀ wọn kèfèrí lè yá Kùránì lò kò sọ di mùsùlùmí mùsùlùmí náà sì lè yọ́rọ̀ àwọn sàlẹ́nì James Brown Isaac Newton Wọlé Ṣóyínká ẹnkọ́rọ̀ gbogbo ẹ̀fin máa ń sẹ̀rí ọ̀rọ̀ nígbà míì yẹn ò sọ wádìí kèfè rí asọ́làtọ̀ sọ́nà tá ń sọ ń kílẹ̀ tó gbogbo yẹn ló yẹ kó yé wọn gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ tó lajú ẹwọ́n máa tara tara lódì lódì ẹni ẹmọ wo bí táwọn àti Boko Haram ti pàdé o àwa wo bí tán ti wá pàdé ọ̀hún lóòótọ́ ti ibùn Boko Haram náà kó ti ibùn sẹ́míyà eléyìí kó ti mọ̀wọ́dì Boko Haram náà kó gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ Sheikh Adam Abdullahi Al-Aluri gáfàrà lọ́hùlá inú ọ̀tí rà àwọn tó gbé lábárí a máa kàákalẹ̀ kìí ti méjì mẹ́ta mẹ́rin wọn náà kó ti Muhammad ibn Abdul Wahhab wọn kó ti wọn láì mú dáadáa yìí dáadáa wọn kó ti múnú jẹ́míyà wọn gbé bàbá àti Boko Haram náà ti wọ́n ti pàdé ńbẹ̀ náà ti pàdé ńbẹ̀ ni àgbọ́ ṣe sọ lọ́dọ̀ tí wọ́n ni kìí sàwọ́ àwọn àzọ yìí ọmọ akẹ́kọ̀ọ́ ò ní wàásù ti pàdé orí bàbá ń ṣe ìṣẹ́ àdúrà ìṣẹ́ bí ọ̀rọ̀ ibn Taymiya ibi àkọwálì Muhammad ibn Abdul Wahhab and then àwọn uh, Boko Haram náà àwọn náà sì fi ṣe àdì pẹ̀lú ẹ̀ wọ́n sì fìdíláàlì pẹ̀lú ẹ̀ so ṣé ká dáàbà ti Boko Haram ó ti di nǹkan kan náà bàbá náà ti di Boko Haram ẹgbọ́rọ̀ ẹni tí ò ní làákàyè ẹni tí ò máa tó ń ṣe nìyẹn so ìrákùn máa ń sọ fún ara rẹ̀ ajá bá ń sinú yẹ kó máa mojú ná gbogbo ìyẹn kì í ṣe nǹkan gidi ni so ó sì àti Boko Haram ṣe Boko Haram náà ní àtàwọn fírọ́kù míì tí wọ́n jẹ́ àwọn alìbòlá wọlbògọ́ àti àwọn aláṣejù alásùnmọ́ bóró láàrin àwọn mùsùlùmí jama الذين يتعبدون بماذا يتعبدون الله عز وجل بقتل يعني المسلمين كما وصفهم الرسول صلى الله عليه وسلم قديما حيث قال يعني يقتلون على الإسلام ويثرون على الأوثان àwọn dáa nẹ́bí ti sọ̀rọ̀ wọn ojú ti pé àwa iná là ń ka fáwọn èèyàn ẹ́ ogun wo lẹ́yìn gbé tí wọ́n tó tó ìtawà ń gbé tí wọ́n ẹ́ nínú àwọn ọ̀rọ̀ wa nínú àwọn seminars wa nínú àwọn conference wa gbogbo ẹ̀ ọdún kèlórí láti dé wọ́n tẹ́ ti bẹ̀rẹ̀ wàhálà wọn náà làwọn dákẹ́ lérí ọ̀rọ̀ wọn sàwò kan ní fẹ́ kéèyàn ó kọjá àlà àti kéèyàn sàṣe ètò kéèyàn balance lórí gbogbo tí ó bá ṣe torí pé àwọn mùsùlùmí ìjọ tó balance lọ́lọ́wọ́ bá ṣe wá ọlọ́wọ́ bá ṣe ròyìn wọn suratul Baqara nǹkan bí Quran chapter 2 verse 143 bá sí 144 wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a 'ala an-nasi wa yakunu ar-rasulu 'alaykum shahida so látàrí ilé láti sọ pé wọ́n ife mùsùlùmí kéèsì ọ̀tọ̀nú yẹlá ní gbà fún ìyàtọ̀ mùsùlùmí náà ni wọ́n ṣùgbọ́n bọ́gọ̀ àlẹ́ ìnà wọ́n kọjá làlé àwọn mùsùlùmí lórí látara bí kọ́tí ilẹ̀ alábìrìyà wal ma'sumin àwọn pa àwọn èèyàn tó ní pé nufusuhum ma'suma ẹ̀mí wọn ìwọ̀ ní kódà kan jẹ́ kéfèrí ní ẹ̀bá jẹ́ kéfèrí sí ìsìlámù nílẹ̀ máa pa kéfèrí ìdẹ́ fi pa gan kẹ́ tún fi ẹ̀sẹ̀ bí ọ̀bẹ́ tàbí kẹ́ pa lọ dáṣọ àìdí ìsìlámù payín láti ẹgbẹ́ máa pa kéfèrí ṣùgbọ́n kéfèrí tó bá lọ́wọ́ pa wárí àjọ pàdé àwa pẹ̀lú ẹnu okùn ẹni owó ara wọn bá dunra wọn ẹ̀hìn ṣó bó ṣe jẹ́nu àzọ̀gbógun bẹ́lẹ̀nu gbogbo bẹ́lẹ̀ láàrin àwọn èèyàn wọn bẹ́ẹ̀ wọn Eh, àbọ́nsáyé ń bi kátàkárà wọn wọ́n ṣe wá wọ́n sẹ́yìn ẹ̀kànlẹ̀ lọ àtáàkì wọn wọ́n ní kí ní bí inú ẹlọ́lọ́run ló ràn yín sẹ́ gbogbo lọ́lọ́run ti ràn yín lónìí ṣàwọn kan iná là ń sọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sókè ẹ̀kánkà lánú pàgà ó kà mọ́ sọ pé wọ́n <laughs> so nígbà tí yẹn so bẹ́ẹ̀ ni mo ni so kí a lo ọ̀rọ̀ àwọn àfáà tán káwọn náà boko haram náà lò kébí boko haram bá kóòtù kùránì àwọn ojú kùránì nù à ní lò mọ́ boko haram kóòtù àdíṣà nẹ́bí àwọn òní kóòtù mọ́ so àwọn ni wọ́n mọ tí wọ́n rí tí wọ́n fi yàyàkúyà so ti yé báyìí so torí ẹ̀ àwọn tí a bá mú àwọn èèyàn tí ń bẹ láàrin àwọn pẹ̀lú èèyàn kọjá àjà ẹlẹ́yàmẹ̀yà ọjọ́ ọ̀rọ̀ ìmọ̀ ni ìjà ìmọ̀ ni ọdún ní ti kọ́ láwọn afá máa ń jọ ọjọ́ tó ti pẹ́ ni kálíbà sí kí ni o ìwòsó lè yàrá àkíkọ kálíbà débi tó jódodo bí tó yẹ kí á dìmú lódodo ìyẹn ló yẹ kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kí á máa mú dání náà rákàn blackmail ara ẹni ká sọ̀rọ̀ ilé ọkọ̀ tí ò dámú ìdúgbà mú o àti wọ́n ti tú o ìníkà sí gbogbo wọ́n wọn náà tí kálukú ń ṣe orí Facebook ni ìyẹn kọ́ ni tí àwa ń ṣe kí ni o tá ń pe àwọn èèyàn sí tó àfẹ́ káṣírí mùsùlùmí kọ̀ọ̀kan tú so ní fi tí kálukú bá ṣe ní kátó nǹkan lọ́mọ bò káwa náà jọ mọ bò fúnra wa ni ṣùgbọ́n ìdí òbá ṣe gbò máa náà ló máa ń gbé síka sí ni o ká sọ̀rọ̀ ẹ̀ síta kama qala an-nabiy sallallahu alaihi wasallam fi hadith Abi Hurairah wal-ladhi akhrajahu al-Bukhari wa Muslim rahmatullahi alayhima wípé ànábì sallallahu alaihi wasallam ó ní kullu ummati mu'afa illa al-mujahirin gbogbo ọmọlẹ́yìn ní pátá ní mọ́nsá sì ṣe táàmà ní ẹbù ẹ̀dàkẹ́ ẹ̀fílẹ̀ nígbà tó náà bá ṣe ń kọ́rọ̀ ó láyà fáwọn kan láà nínú ẹbù torí pé gbangba ló ti ṣe èwo ní ẹbù má òun náà ti tú rẹ̀ síta tẹ́ni tó ṣe popular election ní ìṣẹ́jú ọ̀sán sọ kí rédíò gbé tẹlifíṣàn gbé facebook gbé gbé gbé tó bá jẹ́ sọkúsọ ni wọ́n expect kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ sí padà lẹ́gbẹ̀ẹ́ ẹni mùsùlùmí ṣe wọ́n ti fún káàkiri wá ní ọmọ ìyá rẹ̀ bù ọ́ láṣìírí kò sábò so gbogbo tí yóò máa ń bẹ́ ń bẹ́ nìyẹn ṣùgbọ́n àlẹ́ àṣírí fi muslim ìpìlẹ̀ nu mùsùlùmí ò ní pé tó ṣe kápọ̀ ká sì bu àṣírí ẹ̀ kódà kó dẹ́sẹ̀ ká bu àṣírí ẹ̀ àwọn agbè títa lórí ege nílé ni àṣírí alágbáyá tú o àti ìdàkájẹ́ gbé ti tú o so yẹn kọ́ ni tí ń bẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ gáyà sí wa kọ́ nìyẹn káwọn èèyàn máa ti ń jòdòdó láti máa ń tà jọ ń fà ìbá wa máa ń parọ́ mọ́ra ẹni ń parọ́ mọ́ra ẹni andéniládé ibú ẹ̀kọ́ aráàmù ni wọ́n o kìnnìkan kìnnìkan ni wọ́n o oríṣiríṣi ni wọ́n o tó gba àwọn tẹ́ ń sọ wọ́n wọ́n wọn ni àwọn tí wọn ò lórí padà dá láàrin àwọn mùsùlùmí ẹ so gbogbo nǹkan bá ní kìí ṣe òǹgbà àti wà ní ẹ̀dí jẹ́nu Maruf barakallahu fikum. náà sí ẹ̀rọ àṣàlàyé mo fẹ́ kí ó máa á fẹ́ gbèrè pẹ́bí à. ọyọ. gbèrè pétọ nígbà tẹnìkan nù wọn ó délé náà màmá sì ṣe pàtó nǹkan ọ̀sán. ọyọ. ẹyin ló kà wáyé. ok. ìkan nù wọn ẹ pé ẹni kò sáà ẹni wọ́n fẹ́rọ̀. ọyọ. irọ́ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó náà sì mọ̀ náà wọ́n ka ọ̀kan nù wọ́n ka wọn àfà ìlágbájá boko haram ìsàmìdè boko haram kìnnìkan wọ́n fẹ́ẹ́ dárúkọ sí yìí náà náà náà bùkà àwọn ẹbí bí àtọ kí ó dákun mọ sí àwọn afá ìgbọn tẹ sọ̀rọ̀ tí wọn ń kà wọn ẹ sọ̀rọ̀ torí ọjọ́ iwájú mi sẹkẹbẹrẹ. ẹ tọ́ba ní gbogbo orú kan bá nìna ìyàlè lásán náà ni so kọ́nà oní ìyá ni wọ́n kì í ṣe ìdánilẹ́yìn àbá ni àlìjáàṣìlì yàtẹ̀hìmù níbi máa yẹni láìsàfihà aláìmọ̀kànkà yóò kà sọ pé nǹkan báyìí ń bẹ lára mi ó ìdìdò náà kódà kí èèyàn mọ́ sọ̀rọ̀ so gbogbo jẹ́ tíjọ́ tọ́rọ̀ bá wá sáyé ọ̀rọ̀ mi yé báyìí kó púrúfù ààrẹ nígbà yẹn náà ni kò tí ì di kódà lọ́ndà nínú òfin ìjọba gan rí ẹni èsì ìdọ̀daràn ọ̀n ti gbà tó bá ṣe ìsìbáàtù tí ń sọ ní tó bá yẹ pé 200 years sísin ni yóò ṣe ìsìbáàtù ẹ̀ àbáwọn wárọ́sà rẹ̀ àti wọ́n jogún ẹ̀ àwọn yẹn náà ṣe gini kọ́lẹ̀ ṣe ìsìbáàtù ẹ̀ náà bá rí ìsìbáàtù ẹ̀ ṣe gbà ní òdòdí pé ọ̀nà kò sí gbogbo wọn lọ́rùn pọ̀tíyàn ló ń fẹ́ ṣe tẹ́gbórí ara ẹ̀ níṣe kò sí tó burú bí ìyẹn lọ́rọ̀ mi yé ìyára náà kan ṣe press conference wọ́n ṣe kìnnìkan kìnnìkan páyì ìgbé báyà ìgbé báyì wẹ́ẹ́ wá òkè tó yé báyìí tó torí ẹ̀ bí èyàn òṣìṣẹ́ yẹn náà tó fẹnu sọ́nà òun náà wà òkè èyàn òṣìṣọ́ ti bàtẹ́ nìyẹn bá púrúfù ààrẹ gbogbo ẹ̀ náà déédé náà ni so torí ẹ̀ torí ẹ̀ làwa fi ń sàlàyé náà láti tó ń sọ yìí àwọn ò ní àṣepọ̀ pẹ̀lú àwọn boko haram bí kí nǹkan ma ìfàtí náà tó gbógun ti wọ́n jù ń lú yìí bí àbájẹ́ nọmba 1 náà lè kú nọmba 2 yes ọ̀pọ̀lọpọ̀ gbọ́pọ̀lọpọ̀ lectures dáà ń ṣe kì sọ̀rọ̀ ọdún mẹ́rin ọdún márùn-ún before káwọn tó bẹ̀rẹ̀ rádaràdán tí wọ́n ní Nàìjíríà ìlànsọ̀ táwọn Boko Haram tó bẹ̀rẹ̀ dára dá wọn àwọn tí wọ́n jọrú wọn káàkiri káàkiri káàkiri gbogbo orúkúsù lẹ́lárúbáwá àti ìkéèsè lárúbáwá kò sí ìtí àwọn pẹ̀lú wọn ṣe kí ni ó tájọ bílífẹ̀ lára wa tó táàsì jọ máa yé wọn pé ọ̀nà táàbí gbé dáwà gbà ibẹ̀kọ́lẹ̀ yìí gbé dáwà gbà ẹ̀yìn ti gbé gbájú ẹ̀rí ẹ̀sìn ṣe kí ni ó ẹ̀ ń ṣàkóbá fáwùjọ àti fún kí ni ó ìdàgbàsókè Islam àtàwọn mùsùlùmí lẹ́yìn ẹ̀ ń sọ àwọn mùsùlùmí lórúkọ burúkú so lórúkọ tí kì í ṣe tiwa ẹ̀ sọ wá ni ẹ̀ tún wá fa dáwà tàbí nẹ́bì bẹ́ẹ̀ tó fà sẹ́yìn ilé àtọmọ ìyá kan rí ọyá sheik saheed hamza barakallahu fihim àtàn kan asáàtòbí mẹ́ta bá ní bá ṣe wọ alọ <laughs> suicide my team labá wọ labá wọkọ̀ ní àlàáfíà ń bí iná ni so bí mọ́tò yẹn ṣe á dúró ní sùúrù bá nǹkan obìnrin ibi mélòó kan wọ́n pọ̀ díẹ̀ wọ́n ti wọlé nìyẹn wọ́n wọlé náà ará mẹ́rin bàbá yìí wọ́n dẹ́lẹ̀ ní mọ́tò sílé ìtìlẹ̀ ẹ̀rì àwa bú ẹ̀rìn pé nǹkan báyìí kí ló fà náà ni àwọn amúnibúni yìí náà ni ẹ ìrẹ́gbọ̀n yìí súnà nẹ́bì ni ẹ wọ́n ẹgbẹ́ yìí ní dẹ́rùbà yìí pé bóyá rí lẹ́kẹ́ àwọn èèyàn bù kan ẹ kò túnmọ̀ sí gbogbo ẹni tó fi lẹ́ lèèyàn bù alájọ tí wọ́n ti ń ya Jesus alayhi salatu wa salam tá a mọ̀ sí Isa ibn Maryam kò sí kiri yóò kan tó yà tó farun gbẹ wọ́n á finú gbẹ síbẹ̀ fún náà ni wọ́n á sì fàṣẹ lóyà rẹ̀ tá a mọ̀ sí Maryam náà lórí bí ìtẹ̀jà pé àtìyá àtọmọ àmì yéjì kọ́ nìyẹn kálukú gbáwò náà tí wọ́n rí káàkiri táwọn ọ̀rọ̀ bá ń sọ kílẹ̀ so ìyẹn jẹ́ bó ti jẹ́ so kò sí àṣepọ̀ kan nínú dáwà wa pẹ̀lú ọ̀rọ̀ dáwà Boko Haram so àwọn ń sáyé tí wọ́n a sì ní kíní aláṣepọ̀ kan pẹ̀lú wọn ọlọ́run sì ní já aláṣepọ̀ kan pẹ̀lú wọn títí ayérayé kí lọ́fà ọ̀n ti ìgbà tí wọ́n bá wálé náà bá padà síbi tí ó jó tutọ́ síbi tí ó jẹ́ òdodo láti máa fẹ́ jẹ àwọn èèyàn ṣòfò láti máa da àwùjọ rú fáwọn èèyàn láti fi ìlú láyà balẹ̀ ìdó sì dáwà lójú ní pé náà bá tẹ dáwà àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àǹfààní tí wọ́n bá ṣe ní eré ju ìgbé lákọlákọ tó ṣe wípé aró orókùn aró àwọn náà gbádùn àwọn náà gbádùn gbọ́nà ti fẹ́ gbádùn ẹ́ gbọ́nà ti fẹ́ gbádùn nígbà tó bá ṣe kí ni o bẹ́ẹ̀ kó ra ń jẹ tí Jésù sọ fún ipẹ́ ti tó nǹkan ni ẹlẹ́fẹ́ bá ìjọba Nàìjíríà fa kàngbà bó lẹ́ni fẹ́ rìn ogun kọ́ntì ìdánwà sí kí ni o tán wá sọ̀rọ̀ ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ yínà lẹ́yà kùránì sórí wọn káwọn èèyàn ní àwọn tíra tíra tíra tán yóò mọ̀ sàǹfààní látàrẹ̀ ẹ́ ìyẹn bá ṣiṣẹ́ nu tó bá wà lọ́wọ́ ẹ̀ tó bá gùn láti fi sí ọlọ́run kọ́ráwọn èèyàn lọ́wọ́ múra kọ́ráwọn èèyàn lọ́wọ́ sí ájí gbogbo ndẹ́yìn ṣe ní ẹnì kan ní sọ pé kèsì ṣe rí ìgbọ́n ẹ̀ bá ti fa kàngbọ̀n ẹ̀ ti ṣètìlẹ̀ tẹ́jẹ̀ òfin bọ́lẹ̀ ara tó bá nǹkan bá wá sí ẹ̀yìn ẹgbìyànjú ẹ́ àmọ́ ṣe súnìwò náà láàrin ẹni tájọ ń bára ẹni jà lọ́wọ́ ìpé ìyẹn ló bá ń wújú lórí pé wọ́n ti ṣẹ̀wá á sì mọ jàjà ẹni ìjà kìámọ̀ ní ìsìlámù mọ́rú yìí náà ìgbé yìí tó jẹ́jẹ́ àtọ́lọ́ǹgẹ́ tó bá délẹ̀ gan a máa ń pèrà wa pé ẹja wálé láàrin mùsùlùmí àtàwọn kékeré àti láàrin ànẹ́bí àtàwọn tí wọ́n jẹ́ ọ̀tẹ́ so ya ẹjẹ́ kí ogun sẹ́tù gbogbo ẹ̀rọ ẹja sun ni kí nǹkan lọlẹ̀ báyìí náà gbórú yẹn náà ara ẹ̀ náà ni so láti já pé kọ̀ọ̀kan náà wálé kí ìṣẹ̀mí rọrùn kó lè jẹ́ ti wọn kó lè jẹ́ ti àwọn ẹlòmíì náà so dáwà tànàbí sallallahu alaihi pé tànàbí tànàbí gbé wà nù so ìgbésẹ̀ ṣe pèpè so bí àbálẹ̀ ṣe kí ni àbálẹ̀ increase ń tọ́ da ẹ́ àti tàbálẹ̀ gbé gbogbo láburúkú òtán tàbárí díùsì ààrẹ ni so ìtí ìsìlámù sí ma ń sáré ẹni ká mọ́ increase in tó dá bàbá ti wá lè increase in tó dá jama ká mọ́ dín tó dá ká mọ́ dín kù so ṣùgbọ́n tẹ́yìn bá ń rìn lànà tí wọ́n jama ilé ò ní lékún dáadáa o yóò sì máa lékún ní láburú ni kọ́lọ́n kọ́sọ́ àná wọn bẹ́ẹ̀ aláwọ̀ àlẹ́ náà. náà a lè pè sí ọ̀nà àti sọ sí àti pínlẹ̀ sí orí fọ́mìn. ẹ̀sìn tó kọ́ 092590 081 092590 so nọ́mbà tí a lè pèsè nìyẹn náà ṣe نصيحة النصيحة للشباب فهم وتجاهم المسلمين يعني طرف أهل السنة فأتجه لأوليد أتباد الفيتو حتى أكيد ماشي الدفاع أكيد ما داكو ẹ̀sìn mọ́dàgbò súnmọ́ lórí àwọn tí wọ́n ń fẹnu àfẹ́ ju wọ́n bẹ̀rẹ̀ àfẹ́ ju àwọn fásúnmọ́ wọn àfẹ́ ju súnmọ́ wọn rẹ̀ wọ́n ń bá fúlàmù ló kọjá sọ ní ìwọ̀nba torí pé lẹ́bí àdéhùn. ọjọ́ ti lọ bẹ́ẹ̀ ni ọjọ́ ti lọ ṣíbi ah. ìṣẹ́jú mélòó alhamdulilayi jazakum allah khairan alanko san ilé san rí ọ̀rọ̀ tí ẹ fi tafẹ́ fi parí èyí ó dùn mọ́ mi ní púpọ̀ ah, tí mo jẹ́ àmọ̀ràn fẹ́mi àti ogun ọmọ ìyá wa tí wọ́n kú gbogbo bíkíbi في افريقيا وغير افريقيا bóyá ní áfríkà ní àti gígé áfríkà jama òun náà ní ká tó kí ní kí a ká gbìyànjú láti tún máa dáàbò bo ẹ̀sìn ọlọ́run ó tilẹ̀ já sí wípé ah, ẹ̀sìn ọlọ́run ó ti wà ní tí ó wà ní dáàbò bo àwọn ara wa náà ní tí ọ̀rọ̀ kù sí lọ́wọ́ mẹ́rìnkánú àfáwà mọ́ sọ báyìí pé látàkáfú alálẹ́ islam wa innama khafu ala anfusikum ẹ má máa bẹ̀rù lórí islam kò sí tí ó ṣe islam bọ̀tí orí ara yín ìyẹ̀dísà wa ara wa tá a jẹ́ mùsùlùmí là bẹ̀rù ara wa fún ẹnìkan orí islam sọnù bẹ́ẹ̀ báyà sọ mùsùlùmí nù ló kù ẹnìkan sì lè rí islam parẹ́ lẹ́yìn ó bá pa mùsùlùmí nìkan ló kù ẹ lè rí islam pa lọ́dọ̀ tá à ń sọ yín torí tẹ́sìn ọlọ́run ọba ni tẹ́lẹ̀ ìbá kọ́ yí àwa tí ajọ́ ọmọ ìyá adájọ́ tí èèyàn bá wo ọ̀nà tí àwọn tí wọ́n jẹ́ aládàádálẹ̀ àwọn olùdá ẹ̀sìn ọlọ́run ọba rú ọ̀nà tí wọ́n ń gbà láti fi dẹ̀sìn ọlọ́run rú láti fi sọ àwọn mùsùlùmí náà bí èèyàn bá wo dáadáa jàmá yọ káyàn ládé wípé tí yóò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni yóò sì ṣẹ̀ṣẹ̀ gbé gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ṣe sọ fún wa nípa àwọn kèfèrí fi áfírí sọ́rọ̀ fi Al-Imran ọlọ́ni wala tasma'unna minal ladhina utul kitaba asan kathira ọlọ́ni wa máa gbọ́rọ̀ kò bá kò gbé àwọn ọ̀rọ̀ agbagbarímọ̀ ọ̀rọ̀ tí múni èèyàn fẹ́ẹ̀ rí rí sọ tí èèyàn ó fẹ́ẹ̀ rí sọ gírí wàá mọ gbọ́ lọ́sọ̀dọ̀ àwọn tá a fún ní tíra pé áà ah, ah, nígbà lọ́n sí lọ́run láti nàbí ọlọ́run sẹ́yìn ìkíní ìtòrí ọlọ́run nàbí ọlọ́run sì jíjẹ fún yín ẹ̀sìn lẹ́ẹ̀rọ lè fà so ẹ̀rí pé sùúrù náà lọ́lọ́run bá tó ń fún ànábì kó ṣe ẹ̀rí so ní ẹ̀bá gbọ́ọ̀dọ̀ láàlù tí ọ̀pọ̀lọpọ̀ àfà míì tí wọ́n ń bá fà síta èyí tí wọ́n ń sọ lẹ́nu èyí tí wọ́n olóòwò fẹ́ tarakọjá àlà so ìtarakọjá àlà yẹn òun náà ni tí a kàn fi bára wa sọ̀rọ̀ nítorí gbogbo condition tí a bá bára wa ká balance kama balance káwò yà wa Aisha radiyallahu anha nígbà táwọn Yahudi tí wọ́n bá bá nàbí ilé sallallahu wa sallam wọ́n ya Abal Qasim ẹ̀rí so anabi ti gbọ́ tí ni wa alaykum kí ni tí ni pé ìrẹ́ anabi ìrẹ́ Muhammad ọ̀n pẹ̀rẹ̀ lánàbì ẹ̀ẹ́kíkí kúkọ́ pa ẹ́ ìtumọ̀ samma alayka ó nìyẹn kìí ṣe sàlámù àlékún ni wọ́n wí anábì dẹ̀ ti understanding tí wọ́n wí anábì náà ni wọ́n aláìkùn bẹ́ẹ̀ sí gbé wá fún mi lódìdí kó máa darí sórí ti yín náà lẹ́ẹ̀kan náà Aisha náà wá gbọ́ yẹn Aisha náà bá tún bínú ọ̀gádàbà láwọn aláìkùn wà láàánàkùnmùlá wà kí ní kẹ́ Aisha náà bá tún pípẹ́ kó bá pípẹ́ fún anábì ah, ah, wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi ah, ọ̀sá tí wọ́n sọ ṣùgbọ́n tèmi náà sọ wọ́n gbé wá lódìdí èmi náà ọlọ́run báyà ànábì báyà wa aisha wí pé ìmọ̀ sọ̀rọ̀ juajua kí ni kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti gbé wá àwọn náà ti gbé wá fún wọn suratu al-Baqara ọlọ́run ni man i'tada alaykum fa'tadu alayhi bimithli ma i'tada alaykum wattaqullah ọba kọjá àlà lẹ́yìn lórí ẹ̀yin ẹ̀kọjá àlà ẹ̀yin ẹ̀sìn dédé ń bá gbé wá fún yín ẹ̀yin ẹ̀gbé fún wọn ẹ̀ ṣùgbọ́n ẹ̀fì bẹ̀rù ọlọ́nkun kẹmà sèkìlì kẹmà kọjá àlà ní lórí tẹ́yìn bá fẹ́ ṣe fi yín padà so gbogbo nature ọmọ ni bí yàn kan ẹ̀yẹ tó bá fẹ́ retaliate a retaliate kọjá bí tí ẹnìyẹn ṣe fún ìyẹn wá ní tí ẹ bá lọ ṣe bẹ́ẹ̀ ènìyàn ti jẹ̀bi tẹni tó yẹ kó jàre wájú ọlọ́run ti padà di ẹni tó jẹ̀bi so tí ìbáyé pé ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ́ èèyàn bá ń sọ láì dá ni bọ́lọ́run ṣe sọ ákéré sọ́rọ́ tó alẹ́ imran na wuli náà wàlá tẹ̀tù mú ọ̀nà ọlọ́run lọ́rọ̀ yàn níṣẹ́ ẹ̀yin tẹ́ bá nímọ̀ ń pa ẹ̀ àdéhùn tọ́lọ́run ìdí bá sì gbódò ló tẹ́ bá mọ̀ ẹ̀ gbọ́dọ̀ mọ́ fi pamọ́ tí ò bá sì yẹn ní ìfà àtọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dáadáa táwọn míì sọ láyé lè nínú àwọn aládàádáálẹ̀ nínú ẹ̀sìn Islam ni ó tó kéèyàn ó fi wọ́n lẹ̀ kéèyàn máa wò wọ́n rùn wàlúwà yóò tó bẹ́ẹ̀ kéèyàn fi wọ́n lẹ̀ kéèyàn máa wò wọ́n egbò àwọn jẹ́ kí emotion àti sexual ordinary emotion ìyàjẹ̀bí fẹ́lẹ̀ àmáṣà ẹni àmáṣà tó lẹ́gbẹ̀gbẹ̀ àṣà àti ìgbárata àgbàjù kò sí kéyàn mọ́ gbárata ní yóò bá gbárata rárá ẹni olọmọlúwàbí nìyẹn kò ní gíra nìyẹn bí ó bá jì ní gíra ìsin tí ń bọ́mọ lọ́wọ́ nù tó gbọ́dọ̀ pọ̀jù tó bá ti di pé ń pọ̀jù jama àkọlùkúlù máa tajawasa haddahu yanqalbu ila maza torí ẹ̀ ìpọ̀ ẹ̀yẹ ìgbára tajù èyí máa ń sábà ba iṣẹ́ jẹ́ ni ó sì máa ń fa ní iṣẹ́ yìí ni lẹ́yìn náà tí ò bá gbọ́ yín gan náà pẹ̀lú wọn ò ní sàǹfààní nínú tí ẹ̀ ń ṣe kéde ohun tẹ́ ń gbé síta mọ́ wọ́n padà wá táàgì yín lórúkọ tí kìí ṣe tiyín ọba yìí ti táàgì yín yóò ṣe déédéé because ẹ̀yin náà practice irú tó jọ bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun náà ni kí a gbọ́ yín kọ́lọ́wọ́n ọba No. Eh, ṣe wọlé. eh. ni ìwé ṣe ṣẹ̀nà mi ìṣúgbà ìpínlẹ̀ náà ìjọba ọ̀sẹ̀rẹ̀ ọ̀sẹ̀rẹ̀ àmì ọ̀hún tó kọ̀wá. gẹ́gẹ́ bí àlẹ́ká àná gbọ́ àti àwọn tá a jẹ́ ọmọ ìyá eh, mùsùlùmí ahàlùsùn náà eh, kí a má jẹ́ pé ìrìn eh, tó kọjá yìí gbàgbá àti ní ibi tí wọ́n ti ń ká bó torí ọmọ ní àpótí mi tó ẹjọ́ àwọn kan wà nínú àwọn nǹkan tí náà kọ́mẹ́tì tí máa kọ́mẹ́tì táwọn ọmọ búra wọn máa ti tẹ̀síwọ́ra wọn. bẹ́ẹ̀ ṣe ń ṣe gbàrú òfin irú yẹn náà tó yẹ ká sọ̀rọ̀ yìí lórí ni so ọ̀rọ̀ àbúrò ẹni gbogbo yẹ kí á try láti avoid yẹ so àmọ̀ràn mi fún ọmọ ìyá wa tí wọ́n jẹ́ súnmọ́ bí ẹ̀ka bá ti ń bú wa ní sígbè fún wa káà máa sọ fún adákàlá ọlọ́run bá ní fọ̀nàmẹ́ aflákàlá ọlọ́run bá ní tún ẹ̀sẹ̀ torí pé gbà tún ṣe kọ́lọ̀ ń fọ̀nàmọ́ àgbé ní at the same time olóògbé ní ara ẹ̀ kí lábẹ́ fẹ́rí burúkú àwọn èèyàn sí so ìyẹn bẹ́tà dukanu máa fi pè ránṣẹ́ a máa fi pè yẹn ti di kí ni o ìjà arsenal àti kí ni o ẹ̀ẹ́dín rẹ̀ àti bí ẹ̀ẹ́dín rẹ̀ dẹ́fù so gbogbo orí yẹn ká àfọ ibi ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀sìn ní tí à ń sọ láti gbọdọ̀ yọjọ́ ọmọlúwàbí kúrò nínú ẹ̀sìn ara ẹ̀sìn wa náà ni so bó ṣe bá dé náà nìyẹn so kí á dákun kọlọ́n kó fún wa ṣe lóòótọ́ bára bá níyàn bá wo bí ṣe ń ṣẹlẹ̀ ẹ́ pẹ̀lú gíra ẹ̀sìn ọlọ́run yóò mọ <coughs> gbé èèyàn bákan bákan so torí ẹ̀ka try láti avoid à ń pè pé à ń bú yẹn yàn à ń bú kíní kan so ká ti aṣọ pé wà fà yóò bàyá láyé ayé lè dáa fún yín ẹ̀yìn nìkan ní lẹ́nu àfà kó kí nìyẹn dáwà àtẹlé mi ní ká ti pè yín ni ẹ ṣe rí burúkú ayérayé ni ṣé ká ṣe rí burúkú ayérayé kí ni gíní tiwa ká má ṣe rí burúkú ayérayé náà ní bá ń sáré fún náà ìgbà àfẹ́kùn tẹ̀lẹ̀ tí wọn náà látún wá ń sọ pé ọlọ́run jẹ́ sí ní òrùgbò yẹn ká try láti avoid ẹ̀ dáwà tàbí náà dáwà tó neat ni ọ̀rọ̀ ìpè kọ́ ọ̀rọ̀ ebú kọ́ Eh, kìnníkan kìnníkan kọ́ so ah, ìyẹn lè ṣe mistake ń gbà mí ó dẹ̀ kọ́rẹ́ di ààrẹ mo ṣe bú ẹni yìí kọ́ wa òkè kọ̀ dá ah, àwọn sàbí méjì kan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé ẹnìkan ló kàn bú ẹnì kìíní rì ẹ eh, ẹnì kejì dẹ̀ dákẹ́ inú ànábì dẹ̀ nù ògbọ́gbọ́ jìnà ẹni tán bú nàgbà bẹ̀rẹ̀ sí ní pé sí ah bára bí ṣègbòjú rẹ̀ gíní à ń ṣe lè báyìí ní ọgbọ́gbọ́ àti níní sọ kan sí ọ bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ń dá padà fún wọn náà wáyé tán ọlọ́fẹ́ gbèjà rẹ̀ eh, níbi ẹ̀ níbi ẹ̀ ní ẹ̀ ti jẹ́nu náà bọ́ọ̀rọ̀ kan lọ́wọ́. ẹ ọba tẹ̀lé rí pẹ́sàn méjì mẹ́ta gbà wọ́n yìí pé ajẹ́ asọ̀rọ̀mọ́gbèsì. Now, <laughs> fáà tá a fẹ́ tẹ̀lé wa ìṣọ́ sọ̀rọ̀ nọ́mbà tí a pè sí zero eight one zero nine zero nine two five nine zero. Ẹ̀kan pè é. Now. <clears throat> Hello. Àbíkíní yóò sọ̀rọ̀ rárá. Now. Now. Hello. Okay, next question. Answer, brother. Okay. So, a lè fi padà sí àgbọn tí so ẹ̀ ń rí sọ ẹjọ́ rẹ pé ẹ lè kó padà ẹ ti pàṣẹ ní ìtẹ̀kì ìta ẹ̀yà àwọn ìfẹ́ àwọn ìfẹ́ sì wọlé. Mm. sọ adáfẹ́ pé ẹ̀yà ẹ̀jẹ̀ ta àlè tabari tabari ìbéèrè kan sí méjì sọ àtàwọn ṣèkọ àti kan tó kan tó ilé ìgbìmọ̀ torí ọ̀nà wọn jì àtìwẹ́gbà àtìwọn púpọ̀ bẹ́ẹ̀ náà so ta ta ya ti rí à ń ṣe náà so ẹnì kan ti ń sọ pé wàhálà wàhálà tí wọ́n ti ń pè nìkan nìbírì ló pa ní ilé kan tẹ̀sí tó kà á pẹ̀lú ọ̀rọ̀ nìbírì kan tẹ̀sí ọ̀rọ̀ ẹ̀sìn làwọn ń sọ bẹ́ẹ̀ni ọ̀làwọ̀ ẹ̀sìn làwọn ń sọ ẹni báyìí sọ ní tí ò dáa àwọn akóńṣà ìtọ́ ní tó sọ yìí. ẹ̀yẹ́ jẹ́ ọ̀kan gbogbo ẹ̀yìn náà ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ náà ni hmm, ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ ni bí yes ló wọ́pọ̀ jù so ìgbọ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àyà wọn bàbá wọn gbìyànjú lé wa lórí ọlọ́run kí ó bá ní ṣe dáadáa fún àti wọ́n ti lọ́nu wọn abẹ́kùnlé ayé ọlọ́run jẹ́ láti bọ̀tán rí àtàwọn náà ṣùgbọ́n ọ̀tọ̀ ni kí wọ́n kọ́yàn ọ̀tọ̀ ni kéèyàn ó gba ẹ̀kọ́. so torí ẹ̀ mo sọ pé wàhálà ẹnìkan ní ọ̀pọ̀ ẹnìkan ọ̀rọ̀ ẹni tí ò mẹ́kọ̀ọ́ dání náà nìyẹn nígbà jọ ń fà ní kí ẹjẹ́ àjọ yanjú sọ̀rọ̀ ìpèké sọ̀rọ̀ ebú tó mùdírù kan wá sọ ní ọ̀dà kan nísìn àwọn èèyàn kó fún ó jẹni tí wọ́n lè bá wí lọ pé ó sọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀ ń jẹ́ babalábábá gbogbo wa àbójẹ́ babalábá gbogbo mùsùlùmí téèyàn kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ gbogbo yẹn ní tírénì tí ẹ̀yin tún fi fi tírénì àwọn èèyàn àjẹbọ rẹ̀ tí kò bá mu náà ló sẹ́kù tèdì sí nígbà tí wọ́n jẹ́ súnà wọn ní tírénì wa ní tírénì ọlọ́fọ̀ọ́rọ̀ ànábì òfin bẹ́ẹ̀ tírénì anybody bẹ́ẹ̀ ẹ́ ànábì òtírénì àwọn èèyàn tírénì ọlọ́fọ̀ọ́rọ̀ kó kàn gba gbogbo tọpọlọ wọn kó mọ̀jà ń mí sí kó mọ̀jà ń lọ́rọ̀ lẹ́nu ẹ̀jẹ̀ ń sáré sẹ́jẹ̀ tí wọ́n bù fún yín bá sùkò ṣe sí fún yín náà Eh, kìí pé òsì nílẹ̀ nǹkan bẹ́ẹ̀ lẹ́kùn sásìkò ní jama ilé jẹ́ ọ̀kan so anabi sallallahu alaihi wasallam ọmọ tó bí ọmọ obìnrin rẹ̀ ìkanú ọmọ obìnrin ọmọ rẹ̀ kúnlé ọkọ ó wá rán yàn sí anabi kọ́ máa ń kúnlé anabi sallallahu alaihi wasallam ó náà wá rán yàn sí padà wípé inna lillahi ma akhadha wa lahu ma a'ta wa gbogbo nǹkan pátá ló ní kádàrá àgbà tí yóò lò tí ó dà láyé lọ́dọ̀ ọlọ́run so ẹ sọ fún kó ṣe sùúrù ó sì yóò púpọ̀ lọ́wọ́ san lẹ́san lórí sùúrù tó ń bá ṣe so para bí wọ́n jíṣẹ́ fún ọmọ nìkan jàmá ọ̀yàkẹ́ gbé kọlu àwọn ẹni tó ń kọlu ẹgbẹ́ ẹgbẹ́ so gbàgbígbé Now, what is the last one? Now,

so gbà tí ẹnìyẹn jíṣẹ́ fún ààrẹ tó jíṣẹ́ ànábì fún ọmọ nìkan ọmọ ànábì bá ní rárá so kẹ́nìyẹn lọ sọ fún ànábì pé rárá òun fẹ́ kí bàbá ń yọjú gangan sí nílé ọkọ ni ó mọ̀ sí ni pé à ń fohùn ránṣẹ́ àbá ń fi oúnṣẹ́ ránṣẹ́ so ànábì sallallahu alaihi wasallam bá gbéra ń jọ́nà náà wà ma'ahu ma'ahu ibn jabalin wa ubay ibn ka'bin wa sa'd ibn ubada ọlọ́mbà ni yọ́n sí gbogbo wọn rí òun gbà wọ́n ti gbé bẹ́bàrà wọ́n gbé ọmọ tó kú wọ́n gbé láàrín lọ́wọ́ tó rọmọ kékeré ẹgbẹ́ ẹgbẹ́ Thank you àwọn èèyàn kan wà tó yẹ pé èpè làwọn bí wọ́n ti dáwà wọn máa tètè wọn ní ọlọ́run tètè wọn sì lè pé tètè wọ́n lè fi ara wọn tètè tètè wọn. ok. èmi wọn ní jẹ ṣùgbọ́n tí a bá jẹ́ alágbèéká bá ti àti pé jẹ́ alùpùpù náà tètè àlájú náà yẹ ọjọ́ tètè mo fẹ́ sábà ìgbẹ́ ìgbésẹ̀ ló dọ̀rọ̀ rẹ̀. ok ẹ ṣeun jazakumullahu khairan ọlọ́nkọ́ sọ ilé ẹ̀sán rẹ̀ àti gbogbo àná lápapọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yìí kìí sọ̀rọ̀ ẹ̀sìn agboolé kan àbílú kan yàbíran kan ẹ̀sìn ọlọ́run ní ẹ̀sìn gbogbo wa náà ni yóò ní ọba tí gbogbo wa náà bá jẹ́ ẹrù ọlọ́run kò sẹ́ni tí ó lè dá sí ìtọ́mọ̀ ìyàwó náà béèrè tó mú ọpọlọ dání tó mú làákà ìdání ni ó sì nídìí àlàyé gbólóhùn pé ànábì náà ṣe pé àbá ànábì ò pé bí èèyàn ó bá fi àìmọ̀kan sọ̀rọ̀ ni ó sọ pé ànábì ò ṣe pé ó Ọ̀yà ẹja gbà yìí náà, ká tó dáhùn. Lọ́jà yìí. Náà, mọ̀ ní fún sọ́lá ọ̀ṣọ́ ọ̀ṣọ́. Náà. Náà, ìjọba ní ìlú ìdájọ́ sí. Okay, okay. Ọ̀yà. Oníṣẹ́ àìsíkà kan, a ti máa ń lò ó wá fún ọ̀sìn jẹ́ sí ọ̀sán ọgbọ́n ọ̀sán. Bóyá gbé síkà wọn, wọ́n gbé síkà sókè. Ọba ìpẹ́ láàdù síkà yín ẹgbẹ́ kò ní láàdù síkà. Ẹgbọ́, àgbẹ́ dáadáa, inú ẹgbẹ́ kò ní láàdù síkà. Ẹyẹ tó ń sọ ká gbọ́. Ẹgbẹ́ náà àgbẹ́ náà.

àbí kí nìkan tó lè ṣe dájúdé ni ẹgbẹ́ bá rí àwọn nínú àwọn olùkọ́ bá ti ẹgbẹ́ ìbára máa ń ṣètò fún wọn ni tó wá ní kí nìkan tó lè ṣe tó tí kò ń fa lọ sí òun lè ṣe tó máa mọ̀ gbà tó máa lè ṣe. àti fẹ́ kó sọ fún ìṣẹ́lẹ̀ ìṣọ́bìnrin ká àbí àbí torí kí ni. oníkó máa lò tó wò fẹ́ kó máa tẹ̀wé àkọ́bẹ̀rẹ̀ rárá tí òun lè fẹ́ pẹ̀lú fún òun. ọ̀kẹ́ ìṣàlá àwọn àwọn ṣe kò dání lórí ọ̀rọ̀ pẹ́ṣọ́ àtàlákọ̀ọ́kọ́ yẹn náà ni nípa pé sáàdẹ́bí wọ́n pé tí àbánẹ́bí ò fún pé kí a sọ ìtó jẹ́ reality fún wa láìsí méjì bí ànẹ́bí ṣe pé bẹ́ẹ̀ lọ́lọ́run ọba tí ó dá wa òun náà ṣe pé bọ́ọ̀bá máa bẹ́ẹ̀ bá ti ẹ̀gbọ́ gbogbo ẹ máa gbọ́ wà la'anahumullah wa ghadiba alayhim wa a'adda lahum asaban aliman tabbat yada abi lahdi wa tabba قتل الإنسان ما أكفره سورة بيبي لو قول ربتن والقرآن أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون سورة بيبي قول القرآن بيبي لو láìsí méjì ń bẹ àwọn kan bẹ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí èpè látọ̀dọ̀ ọba tó dá wọn ètò wọn ṣe tí kò dá bẹ́ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam ọlọ́wọ̀n bá fi só náà lẹ́nu pé ẹ̀rí àwọn tí anábí wá wọ̀n lé pé name tí o bá ti ṣe èèyàn tó wá specific ẹ́ so ìpè general ni anábí iṣẹ́ general yẹn làwa náà bá a mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń gẹ́ẹ̀tì ọ̀rọ̀ ní jàmá bọ́rọ̀ bá fi kan ọ̀rọ̀ náà ni bọ́rọ̀ bá kan ọ̀rọ̀ náà ni ègbé tọ́ àwọn òṣèlú láì nínú aṣẹ́ ìtànirọ̀ jí ní sinmi láìra mọ́nirọ̀ yìí ìtawà sọ ní ọ̀lẹ́yìn náà ní gbégbò ní dáa gbogbo ẹ̀yìn ìyẹ̀sẹ̀ ìsìn àà ṣe bá ah, ah. nẹ́bì náà ń sọ̀rọ̀ ọ̀ká ọ̀rọ̀ ni tánẹ́bí náà bá sọ̀rọ̀ kọ̀rọ̀ ní máa ń fi pa pé tọ àwọn ìran tí wọ́n bá ń ṣerú nǹkan báyìí ọlọ́run àwọn lè pe èlé ànẹ́bí náà mo fi sí bẹ́ẹ̀ torí bí ọlọ́run bá sí ibi ọlọ́run bá sọ ọ lọ bẹ̀rẹ̀ nínú sọ lọ tó ń tó bí nìyẹn àwọn tó bá rí pánẹ́bí wà specific lérí pé tọ ẹni báyìí o ẹ òun ṣe pè fún o ẹ̀rì ṣerú ẹni bá ní sáwọn náà lè máa ṣe pè fún agbàpá ànẹ́bí ṣe pè fún ni so ìmọ̀ ṣe pè fún tiwa ni mi ò fẹ́ rí ní nǹkan tí ó ẹ̀ tó sáǹfà ní kankan bí tí òkè ọmọ tọ́lọ́pátá tí ó ṣẹlẹ̀ ọkọjá pà náà gbígbà pẹ́ni ẹni tọ́lọ́n ti kọ́ ọ̀sẹ̀ ti ṣépè fún so ìyẹn wà bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ó ṣe elépè dé ó ṣe elépè dé gẹ́gẹ́ bí àfáà tí ó jẹ́ dáyé olùpèpè sójú ọ̀nà ọlọ́m ìpè ni a máa ṣe fáwọn èèyàn ìpè la máa ṣe fáwọn èèyàn so àwọn tó bá ń ṣiṣẹ́ ní ìpè gbangba míì gan ká má ṣe pè fún wọn ká yí sí àdúrà fún wọn gan ìyẹn náà ara ti ọ̀dà náà ni ṣùgbọ́n èèyàn tàbá àwọn kan wà specific pé àmẹ́bí ti wọn ẹni báyìí lépè àwọn èsèkè o àwọn náà tún ní mọ́ ẹ̀ẹ́ so káàfi ilẹ̀ bá ń tí ẹ̀ ẹ̀ẹ́ ìdìbà tó so ìyẹn jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ mo ti jẹ́nu lẹ́yìn náà nàbí sallallahu alaihi wasallam ó jẹ́ ìwà pé báyìí wá sẹ̀wà pásánálì so pé ká try láti máa àpò èdè àti máa ṣe pé àbítẹ́ni yẹn bá wa àwọn náà oye ṣùgbọ́n ká mọ̀ ṣẹ́ ti wá padà yẹn òun ló tún dáa ju káwa náà ṣe pé fún lọ́nà tó tọ́kọ̀ fẹ́ tí òkè á ṣe pé fún ẹ kò ṣe pé fún ẹ ń sọ ànábì níbẹ̀ ni tá a ṣẹ́ fún tí ọba lẹ́tọ̀ sí ọfà tá a ta ní o gbogbo bóyá ni ó padà wá balùwẹ̀ àwọn bàbá ńlẹ̀ Yorùbá máa ń sọ̀rọ̀ ni wọ́n máa ń fi sínú ọ̀fọ̀ ní kìí wọ́n kìí sọ̀fọ̀ wọ́n ní òkúta bá sọmọ́ pẹ̀lú ọ̀pẹ́ sọmọ́ ni naturally ọba ti lè dúró tọ́pẹ́ bá lé dáadáa jẹ̀mọ́ àti ẹ bá jùmọ́ òkùnrin náà ní ògbó ọkùnrin ní mọ́kò míì so kí la fẹ́ ló ń bẹ̀ ni pé dépè ń bá lọ tó bá jà lọ tó jàbọ̀ ní tí ò bá ríbi láǹdì sí kò sí ní ríbi láǹdì sí ọ̀dọ̀ ẹni tó ṣe gangan ní ọ̀padà wa tó wá ìtẹ́yàn kan máa ṣépè fún mi ní máa tara òun ló ní nǹkan ẹ̀ bó pẹ́ bóyá ọfà ni yóò padà bọ́ sáré tó bọ́ sáré nígbà mẹ́rin bọ́ sọ́tọ̀ àtìnádì rẹ̀ àti àṣọ egbò yẹn ṣe sùúrù wọ́n wá ń sọ̀rọ̀ ẹ̀sìn ìgbéré pè ló kù ẹ̀ lísìn sáwọn àfà ni wọ́n rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ yẹn yóò ní mablagu kọ́mínàlẹ̀ ilé òpin ìmọ̀ yín òun náà ní èpè èpè eh, ọmọ ìyàwó ẹlẹ́kejì. Ah, lórí question ọmọ ìyá wa kejì kí a oyè ọ̀rọ̀ wọn yé mi ilé ah, iná à ń rọ ọgbà wa tí a jẹ́ mùsùlùmí eh, regardless pa kórìíra àwọn èèyàn kan aṣèkíní kan gbogbo ẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ láàrin wa náà ni àwọn náà sì mọ bí gbogbo ẹ ṣe ń lọ ṣùgbọ́n ká nígbàgbọ́ kíní kan pé n tó pawápọ̀ náà lẹ̀sìn ọlọ́run ah, kùránì pawápọ̀ ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ọ̀pawápọ̀ bàbá onúọ̀rọ̀ ọlọ́run onúọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam àríkọ́lọ́wọ́ bó ṣàìsọ̀rọ̀ ìmúra obìnrin mùsùlùmí ọlọ́run sọ̀rọ̀ mọ́ra obìnrin mùsùlùmí àbádọ́bá ló wọ̀n ráyà tó ń sọ ń pakán obìnrin ló jábù ní Al-Qur'anil Karim kò kéwú tó nǹkan ni gbangba láti ń sọ ìrìn gbangba wálíà ẹ̀hẹ́n àbábá ní wálíà gbangba wádíà ni yí èsè tó rújú wádíà náà ń pè wálíà máa bàbá máa ń ṣe ń jọ lọ́n bá ní fọ̀nù kan tí wọ́n ti lọ àti wọ́n kú pẹ̀lú gbàgbọ́ nu wọn tí wọ́n mú kàmọ́kà jama ọ̀rọ̀ ìjáàbù ní ẹ̀sìn àwọn mùsùlùmí lọ bá dé kò sí yọkú nù mọ́ra obìnrin mùsùlùmí bọ́lọ́wọ́n bá ṣe stéètì ẹ̀kalẹ̀ lọ gbogbo ọ̀rọ̀ àwọn afá ìsìlámù tí wọ́n ti lọ sòkò sí rújúrújú bẹ̀ iná dáwà gbédé rí irun náà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kágbọ́ tí wọ́n. Náà mọ́ ẹ́ ẹ́ ní kò bá bá dé. Ẹ ẹ́ bá bá ìbéèrè sí àsìkò náà ọdún sí fẹ́ kan ya láti fún wa sókè. Nígbà mo bèrè bí. Ẹ ẹ bèrè fẹ́ sókè sókè. Wọ́n ti rẹ̀ ju pàṣẹ́sì ní ojú ìlú ìpéjọ mẹ́rin. Wọ́n pàṣẹ́sì ìdáwó kọ̀ọ̀kan rẹ̀ tí wọ́n máa ta àtàyà. Wọ́n ní wọ́n ti ta àtàyà bẹ̀ níwájú ìpè. Bí wọ́n ti wájú ìpè rẹ̀ wọ́n tó wá rántí iwájú kọ̀ọ̀kan rẹ̀ wọ́n ta àtàyà rẹ̀. Títí wọ́n bá kí nǹkan tó ní ìkẹ́ tí máa ṣe tí wọ́n bá di parí sọ̀lá. Ah, so torí ẹ̀ lórí ti ọ̀rọ̀ ní jábúdé òfin ní jábúdé àwa tí a jẹ́ ọkùnrin tá jẹ́ mùsùlùmí dáadáa especially suratu an-nur Quran chapter 24 verse 30 31 gbọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ ayata fi kulli mu'minin yamuddu min absarihim wa yahfaz min furujihim wa ذلك أزكى لهم بل هو بيرت عن ابن المؤمنات يبددن من أبصارهن ويحفظن, ويحفظن فروجهن

lẹ́yìn ọba mọ́fálù tí ń jẹ́ mùsùlùmí lórí wọn wọn ní ọ̀padà máa ṣe lẹ́yìn ọba mọ́ tí ń jẹ́ mùsùlùmí lórí jàmá yóò ṣe tó wà nọ́mà lọ́lọ́ ṣe fún wa lórí kọjá gbogbo káka máa kọ́pì àwọn èèyàn kan àwọn èèyàn kan fẹ̀dílẹ̀ ìyàwó tèmi náà láti fẹ̀dílẹ̀ kan fi èèyàn lẹ̀ ìyàwó tèmi náà láti fọyàn lẹ̀ kan fi kùrọ̀ lẹ̀ gbogbo tí wọ́n ń ṣe pé ọlọ́run fi ń wọ̀n wọ́n lépè táwọn ẹlẹ́kọ̀ọ́ ọlọ́run fi ń wọ̀n wọ́n lépè yóò fi sáàdùbọ̀ tán rí lára àwọn èèyàn mọ́ tó bá bá rí obìnrin wa tó bá ń para mọ́ tó bá ń para mọ́ jẹ̀mọ́ ìjọmọlúwàbí ń bẹ lára ẹ̀sìn ọlọ́run bẹ lára ìbẹ̀rù ọlọ́run bẹ lára ẹni ẹ̀ irú wọn tó sì yá yàn níyàwó nù àwọn rí àwọn èèyàn kan sí o náà wá ń ṣe mùsùlùmí wá lọ́bọ́ sẹ́yìn ilẹ̀kùn wá ní ìsùn fún kí ni ká ti fi lánàá kí ni ká ló ń ṣe é ọlọ́run ṣe dáadáa fún ẹ ó ọmọ dunnú ni sọ̀tòrí ẹ̀fẹ́ tí wọ́n obìnrin yẹ̀ láwọn agbógun sí láwọn ní àfẹ́rí láwọn ṣe wá gbogbo eléyìí náà ní ni so èbú ni ká máa bú kíni jama ká máa bú kíni ìkòkò tó wá pẹran jẹ nígbà tó yẹ àti pé ọdẹ tá a fún ní ìbọn fún lọ́pàá pé kó máa sọ àwọn ẹran ẹ òun gan ọ̀tá ló ń bá àwọn ẹran sí ẹ ní ìkòkò nípa ẹran jẹ so ìyẹn jẹ́ àwọn àfáà tó ní pé àwọn ní jáàbù sí kankan kò sápẹrẹ wa ìyàwó owó èlò ìyàwó àfáà náà sì ń sọyàn rẹ̀ níbi gèrè ìbílẹ̀ náà ti gbogbo ibi tí ọmọ wa dé ìwé fatáànà ìjásádì máa ga àlùmọ́ àwọn àyè tí máa ń kóbi tínà báyàn ẹ̀mí ṣe ń hàn lára mi ò ní tòtòrí ẹ̀ àwọn àtàjẹ́ àtàjẹ́ àfáà try láti practice ẹ̀sìn wa ọ̀rọ̀ pé wọ́n gbé ìgbékúgbé wa ò sí kùránì ní ẹlọ́ kátẹ̀ sí gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ so ìyẹn jẹ́ ọ̀kan irú ọkùnrin bẹ́ẹ̀ à ń rọ̀ wọ́n kí wọ́n se sùúrù fún ìyàwó wọn ni dáadáa ni kọ́lọ́ mọ́ fi obìnrin bú sàdánwò fún wa tó ti yé tó bá jẹ́ ibú ni ojú mi tí ọ̀dá ni àánú mọ̀ yàtọ̀ so eléyìí tó dáa ní í ṣe so tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ kí a pe àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀lẹ́bí stead of kini á ní aṣàkóńlé hello. now Hello. Hello, how are you? Salaam alaikum sir. Wa alaikum salam sir. Nanne bere kafa se lori program ọ̀rọ̀. Okay, bismillah. Ẹ̀ka kan ìsáàt àwọn tí wọ́n máa ń sọ pé àràdé láyé. Irú àwọn ẹ̀yẹ tó yàn lè tòkè sọ láti lẹ́yìn wọn àbí kò lẹ́sẹ̀. Okay, àràdé láyé. Yes. Ah, lórí ọ̀rọ̀ ti jab tí a ń bá lọ so torí ẹ̀ kí a irú yẹrù obìnrin bẹ́ẹ̀ kí a má ṣe ní pé a kàn bínú kú ẹrù kúrò ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ so bí bàbá rẹ tó jọ́kọ wá sí wa nìna ọkọ náà ló sì ń jẹ́ fún wa so n láti tó bí ẹ̀sìn ṣe fẹ́ kí a tó ọ̀rọ̀ ẹ̀sẹ̀ sísẹ́mù ìsìlámù ni kó kà délẹ̀ òun gẹ́gẹ́ yín síta àdéhìn náà kà bẹ̀rù ta náà ẹbà fi ra yínlẹ̀ náà gbogbo ẹ̀ náà ló létò fàyíṣàkùn bí ma'arufin ọ́tẹ̀sẹ̀rẹ̀kùn bí ìsáàni àti wọlé rẹ̀ dáadáa ló gbọ́dọ̀ jẹ́ ẹbà tó ní sí ilé rẹ̀ gan náà mọ́ dáadáa náà ni ó tún gbọ́dọ̀ jẹ́ láàrin gbogbo yín ni so ìsìlámù mọ jàgídíjà gan gbogbo yóò ṣètò òun la máa ń sáré ṣùgbọ́n wàá rí bẹ́ẹ̀ ká pé àwọn àgbààgbà níbilé ọ̀sìn níbilé òsì kí so bí kúránì ṣe wí so kájọ ìṣọ́kó yanjú ọbẹ̀ tàbí kí á da gbogbo so ìyẹn jẹ́ Ah, question ẹlẹ́gẹ̀ẹ́jì sínú. náà ilé tí eh. wọ́n bí ìyá ká bí ìka sáyédàmù ilé kàtẹ́tà kàṣáwò tó láti ìrìn ọ̀rọ̀ sọ́lá. ok àràgbélayé. àgbélóhùn ah, àràgbélayé ni jama akíkọ́ ah, rẹ̀ bóyá bá kan nu méjì náà ni. wọ́n eh. yẹ pé tùmọ̀ tí wọ́n gbà lérò náà ni pé tọ̀ ìyẹn máa ń ṣe kò sí ntọ́ nítẹ́nìkan òsì lérú ẹ̀rí kò sí nítọ́ nítọ́ tún ní ìfilẹ̀ tẹ́lẹ̀mí òsì ní tẹ́kọ̀ fa ó bá dọjọ́ iwájú òsè pẹ̀lẹ́pẹ̀lẹ́ lé ayé rẹ o tó bá yẹ pé ń tẹ́ǹpé lára gbé nu o gbogbo yẹn ń ká o min kéni o min akilakiyya àti alìsìlámìyà ní àwọn àwa ìsìlámù náà ní ká tẹ́jẹ jẹ gbogbo nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá yẹ pé tuma àràgbélé ayé tí eh, àfa yẹn bá ń sọnù tí màmú yẹn ń sọnù wọ́n tó bá yẹ pé eh, fi mọ̀ká alápàtì rabbil ibad láti lè tako ọba tó dá wa táà fi máa sin nǹkan mi pẹ̀lú ọlọ́run táà máa jírẹ́bẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run táà máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run táà ní àràgbélé ayé èyí dúró jẹ́ẹ́jẹ́ kódà tí ráfà tó ní kùránì jẹ́wọ́n náà yóò tó nǹkan ah mo rántí tí wọ́n rẹ̀ tí mo ń sọ yẹ sọ́rọ̀ ọdún so torí ẹ̀ gbogbo wọn nǹkan bá mi gbogbo àfáàtà bá rí wọn wọn báyẹn láàrẹ lórúkọ pé ó ń kó bẹ̀rù ayé kan sáwọn èèyàn láyà bóyá tó só ni tàjẹ́ ni amọ́nisẹ́ ní abàyẹ mọ́nisẹ́ ní asẹ́ni báni dárò àti ìdílé báni dárò ní ìtọ́jọ́ máa ráyé ìbára rẹ̀ ń bẹ láyé ìtọ́jọ́ ti kú gbogbo àwọn yẹn ló bá rò pé ká kó bẹ̀rù wọn sẹ́mi ká máa lọ jí rẹ̀ fún wọn ká máa lọ wárí fún wọn ká máa lọ bọrí fún orú àràgbé láyé ni àràgbé ibu ni àwọn yẹn ò ní tó ń ṣe fún yín níbi iṣẹ́ ayé yín máṣá àkànná masha Allah kana wa man lam yasha lam yakun mbalo yanju gbogbo e fún wa suratul baqara Allah ni wa ma hum bidallina bihi min ahadin illa bi idhnillah eh adozo ale ayé ni adaje le ayé ni kò sẹ́ni ó lè kó nira kan bayan àfi tọlọ́run baba science nínú wọn Ọlọ́run sì science àfi kan nu ọ̀nà bí méjì sí mẹ́ta bóyá wo gan fún rẹ̀ oda láàrin wa tọlọ́run ọba rẹ̀ ọ̀tún wa ni yin si so Ọlọ́run wa lu àwọn eleri burúkú láti attack e Ọlọ́run eleri burúkú bo so nu ọ̀rọ̀ pe sharri ma khalaqa Ọlọ́run mo dawun ẹni bu àwọn ẹni ibú ni ọlọ́mọ ń lo ègé ń ṣe èèyàn téèyàn náà ò bá ṣe déédéé láàrin wọn àtọlọ́mọ bẹ̀ àti tó jẹ́ pé báàdó alìtìlá wọlé ìtìhà ọlọ́run rí ọlẹ́ni tó dúró déédéé ṣùgbọ́n máa wọ́n fẹ́ ṣe ẹ̀ fáàmù fún ẹ tó bá délẹ̀ sí wàá lè wa borí gbogbo òṣòro wáyé lálá ìbàjẹ́ bẹ́ẹ̀ bí a bá rí kiri ní tó bá lídì irun fún wa ni kò lẹ́tọ̀ òdìye ní ẹ̀ ti Allahu alam torí gbàgbọ́ rẹ̀ ọ̀dá so ẹni tí gbàgbé òdẹ̀ da níbò nínú ẹ ó ṣe dá so lórí tashahud awwal ẹni tó gbàgbé ẹ̀ so ó wá gbàgbé ẹ̀ ni ó ti wá dìde padà náà ẹ̀ṣẹ́ nílọ ṣáà kára so ó ti ṣètà ó fẹ́ ṣètà ṣáúdù alákọ̀ọ́kọ́ lọ tó wá gbàgbé ó wá dìde ẹ̀rí ó wá dìde ìgbà tó wá dìde ni ó tún wá ṣe kí ni ó wá rántí ó wá jòkó padà so kò ní jòkó padà ìgbà tó fi dìde yẹn ó dìde náà nìyẹn bó a máa bá àrùn ẹ lọ náà ni tí ó bá wá parí ìrun tán tó kí gbogbo ìrun tán ẹ́ tó ṣe tàṣáúdù gbẹ̀yìn a wá ṣe foríkalẹ̀ méjì tó bá ṣe asẹ́sẹ̀ wá sí kí ni o asẹ́sẹ̀ wá ẹ́ asẹ́sẹ̀ wá sálámà àti asẹ́ tàṣáhùdù tán lákọ́kọ́ so kò ní ti sálámà a wá sẹ́sẹ̀ forí kanlẹ̀ méjì asẹ́ wá jòkó ṣé yóò wá sí tàṣáhùdù ègéyàn bí ò ní ṣe èyí tó lékè ní pé kó mọ̀ sí so a sálámà nọ́mà ó parí ìrun náà ó parí sọlá àti ọ̀nà ọlọ́run tó gbá ń jọ sí fún un náà yá ká gbé ẹni yìí ká gbé e ẹ̀rí gbé àbí ẹ̀rí gbé tán ọlọ́run padà wọ́n mọ̀ pé yín bí sọ ní ṣókí ìtẹ́yìn oṣù ìjọ ó ti ọ̀nà tó dá ọ̀nà pé yóò ṣe bàdí kọbílí ayọ̀wà yóò ṣe sàgídàtà ní kọbílá mọ́ra asálàmù ó yanjú ẹ̀ náà náà

hello tọ́ ẹ̀yà ayé ń bẹ̀rẹ̀ rẹ̀ ní báyìí àmọ́ a fi èsì sí ẹ̀ẹ́dúgbàmù abẹ́rẹ́ wọn bàbá ìṣẹ́lá ìdára tí ń bẹ ní ìdíkọ̀ báyìí kọ́lọ̀ ní má fi dùn wá àti àwọn ṣẹ́kù wa gan-an wọn fún alásìkò ìfáàtì mo ti ń pè wọn jẹ́ ah, bóòlù àti àti bẹ́ẹ̀ pẹ̀lú kúrò àmọ́sí ní àwọn afáàfáà súnmọ́ ṣe rí mi àgbọ̀n kan fún ọkọ̀ sí wọn àmọ́ látara ipe experiência, acontecimento, lugar. Então, nós então nós conseguimos ẹ̀sìn wọn fún wa ní àsìkò náà àsìkò abẹ́rẹ́ wọn bàbá ìṣẹ́lá kọ́nà tó bá a fún lẹ́sùn lọ́wọ́ ní lọ́mọ àti ní gbogbo nǹkan tọ́wọ́ bá ìṣẹ́lá tọ́wọ́ kó bá ṣàgbọ́nkà sí وبارك الله فيك وانتم كذلك. ايوه جوا nípa ìṣàmbá àti àgbà ìdùnnà sí ibi ẹ̀ tó fi dìgbà ní ìtàkùn bí àwọn afáàní ìwà iná àfàsùn náà lórí àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ńbẹ́ náà ni eléyìí kò sọ̀rọ̀ ìlú àádọ́ àwọn kọ́mẹ́tì kan lórí kan ní pé ẹnìkan náà ní àwọn táwọn fún ọdẹ ẹjẹ ajá wọn lẹ́kọ̀ọ́ ni ẹ má jà fún wọn ọjà pépè ẹ kò ní di àwọn onígbèpè ẹ ń tọ́ wùwèpè ẹ ẹ ètò wọn mo yì àwọn pé àwọn ará ọ̀sán wọn á ti pè fún ẹ kó dàbí bẹ́ẹ̀ tí ọlọ́ńtọ̀ sí ojú ọ̀nà yìí àdúgbò ọ̀sán ìṣọ̀kútọ̀ ìjákulẹ̀ ọ̀ṣùnrin dúdú ni ìdílé ọ̀hún ti bèrè títí ìwà tó mú yẹn ní ìpè ní àti bẹ̀rẹ̀ ọ̀kan tó bá ah, àtọ̀ ọlọ́dà tó bá forí di òun bá ní so àwọn ará ẹ̀kọ́ tàbí kọ́lá lọ́dọ̀ àwọn àǹfà wa ní ìsinmi pápájọ lọ́nà sí hà tí wọ́n ṣe fún wa lápapọ̀ àti ní tí mo ń sọ̀rọ̀ àtàwátà ń gbọ́ abẹ́lẹ̀ wọn balẹ̀ ṣọ́ra kí wọ́n ṣàfún wa ní àgbóyè ìsinmi rẹ̀ ó lè ṣe láṣẹ ìfọ́nmọ́ta ìgbàlejò lọ́wọ́